وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó gba ọpẹ́ wa kọ́lọ́n kó gba ìjọsìn wa gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ alḥalqatu alilmiya alimaniya ìjókòó eléyìí tí ó ń kó wa jọ tá a fi ń pera wa sí àkíyèsí ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn tá a fi ń pera wa sí àgbọ́yé ẹ̀sìn àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ abẹ́lọ́wọ́ ọba àlékè ọlá eléyìí tí a tún fẹ́ ṣe lénìí kọlọ̀ọ̀bà kójú ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní gẹ́gẹ́ bíi tíra eléyìí tí à lọ́wọ́ lẹ́yìn ìgbà tí a ti parí tíra eléyìí tí a lò tí ò dín níbi bóyá twenty weeks lórí ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ nípa adurusul muhimma ní amatil umma àwọn ẹ̀kọ́ tó jẹ́ pàtàkì tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí pátápátá lẹ́yìn náà la wá bẹ̀rẹ̀ kíra eléyìí tí a ṣe bẹ̀rẹ̀ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí eléyìí a máa jẹ́ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹta tí a mórúkọ ẹ̀ sí nìdáhùn amun min ulamahi baladillahi alharam ìpèpè gbogbogbò láti ọ̀dọ̀ àwọn àfà ní ilẹ̀ ọlọ́wọ́n ọba ìyẹn ni baladullahi alharam tí a mọ̀ sí mọ́ská a ti sọ oríṣiríṣi nǹkan fún wa nípa síra yìí nínú àwọn nǹkan tí a ti sọ síwájú òun náà ni ọ̀rọ̀ ìtìsíwájú tí àwọn àfà mú wá nínú síra yìí lẹ́yìn eléyìí a ṣàlàyé fún wa wípé tíra yìí àwọn nǹkan tí ó kó sínú ó jẹ́ nǹkan bíi bóyá sixteen gbogbo ẹ̀ pátápátá sì ni ohun tí àwọn àfáàfin ṣàlàyé fún wa ọ̀rọ̀ nípa nípa tawhid nípa ìmọ̀lọ́wọ́n ọba àlekíọ́lá ní ọ̀kan ṣoṣo òun ni àwọn nǹkan tí wọ́n ń ṣàlàyé kọ́lọ́ọ̀ba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa àwọn nǹkan tí wọ́n ń ṣàlàyé yìí òun náà ni awwalu ma yajibu ala al-mukallif awil mukallaf nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí òun náà ni wípé tẹ̀síhíhù ìmánìhì òun náà ni kí onígbàgbọ́ òdodo kó tún ìmọ̀ni ẹ̀ ṣe kó nígbàgbọ́ òdodo kó tún ìmọ̀ni ẹ̀ ṣe kí ìmọ̀ni wa kó rí bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí mùsùlùmí torí wípé tí ìmọ̀ni ò bá dá tí àdìsọ́kùn ò bá dá téèyàn ń fi lọ́wọ́ ọba kò sí bí ìjọsìn yẹn ṣe lè tó ọlọ́wọ́n bò ní gbà á kéèyàn máa kírun fọlọ́hún ṣùgbọ́n tá a bá wá wo àkídà àkídà ti dàrú ó ti wó kò sí ntọ́nà ọba fẹ́ fi irú ìjọsìn bẹ́ẹ̀ ṣe kò sí ntọ́nà ọba fẹ́ fi ṣe kọ́nà má ṣe gba ìjọsìn ẹnìkọ̀ọ̀kan wa ló fi jẹ́ pé ìgbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé Mu'adh dìde Mu'adh bónú Jabal tí ànábì sallallahu alayhi wa sallam tó rán lọ sí Yemen kí lànà bí sọ fún sallallahu alayhi wa sallam ó ní liyakun awwalu ma tad'uhum ilayhi shahadati an la ilaha illallah tó bá ti dé yemen nǹkan alákọ̀ọ́kọ́ tí wàá pe àwọn èèyàn sí jẹ́ kó jẹ́ nípa la ilaha illallah nípa wípé kò sí ọba tó yẹ kí a fún àyàfi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala fa inuhum ata'uka ala dhalik kí wọ́n bá ti wá gbọ́rọ̀ sí ẹ lẹ́nu nípa ṣahada tí wọ́n tẹ̀lé wa nọ́bi sallallahu alayhi wa sallam nípa ṣahada lẹ́yìn náà wá sọ fún wọn o anna Allaha amarahum fi kulli yawmi wa pé ọlọ́wọ́n ọba àlékiọ́lá ó pa wọ́n láṣẹ ní ọ̀sán àti lóru pé kí wọ́n máa kírun lẹ́ẹ̀márùn nígbà tí wọ́n bá ti wá gbà fún wa nọ́bì sallallahu alaihi wasallam lórí irun kíkí kó wá ṣàlàyé fún wọn wípé nínú tí Ọlọ́run bá ṣe ní ọ̀rọ̀ yàn lé wọn lórí òun náà ni zaka zakatul mal kó yọ zaka owó wọn ẹ rí wípé wọ́n ti ṣe tazkiyatun nafs wọ́n ti fọ ẹ̀mí wọn mọ́ pẹ̀lú pé wọ́n ní ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n fọ ẹ̀mí wọn mọ́ pẹ̀lú ìgbàgbọ́ wọ́n fọ ara wọn mọ́ àti ẹ̀mí wọn náà pẹ̀lú ìmákírun ọlọ́run wá kí wọ́n yọ zaka kí ni iṣẹ́ tí zaka fẹ́ ṣe tẹ́síkíyà náà ni ọlọ́run bá sọ fáànù bí sallallahu alaihi wasallam pé khudh min amwalihim sadaqa ọlọ́run ní rí ànábì sallallahu alaihi wasallam mú nínú owó àwọn tí wọ́n bá lówó nínú àwọn mùsùlùmí sọ́dákọ̀ kó lè máa fi fọ ẹ̀mí wọn mọ́ kó sì lè máa fi fọ owó wọn náà mọ́ ẹ̀mí wọn àtowó wọn kó lè fi fọ mọ́ ló fi jẹ́ pé tẹ́kíyàtù nufus ó ṣe pàtàkì wà tẹ́kíyàtù abidan ká ẹ̀mí wa mọ́ ká ara wa mọ́ dúkìá wa náà ká tún gbìyànjú láti fọ̀ ọmọ ìyẹn ló máa ń bí wípé kí ni ta fẹ́ fi fọ ẹ̀mí wa mọ́ zikirullah ìrántí ọlọ́wọ́n ọba wàlúwàázù wàlírṣad ìmàgbọ́wàsí ìmàgbọ́ ìtọ́sọ́nà àwọn nǹkan ta lè fi fọ ẹ̀mí ara wa mọ́ nìyẹn ó ní bá ṣe ẹran kan wà nínú ara wa ìdá sọlùhà sọlùhà lè jásàdù kò lò tí bá ṣe ẹran ìbá ti mọ́ tó dáa gbogbo ẹ̀ka ara tó kù àdá tí bá ṣe ara ẹran yìí bá ṣì kan yìí tó bá ti bàjẹ́ fásádà lè jásàdù kò lò gbogbo ẹ̀ka ara tó kù nǹkan ọjọ́ mọ́ ó ti bàjẹ́ ala wáhíyà kọlù ànábì ilé ẹ̀tẹ́ ti ẹ bá ṣí tí mò ń sọ yìí náà ní kíni òun náà ni ọkàn tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ara tó kù ti ṣe kí ni ó ti bàjẹ́ kọ́lọ̀ bá kó má jẹ́ kí iṣẹ́ nìkọ̀ọ̀kan wá bàjẹ́ kọ́lọ̀ bá wa tún ṣe wa ṣe ìyẹn ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí nǹkan alákọ̀ọ́kọ́ tá a máa gbìyànjú láti pè sínú ọkàn wa òun náà ni ọ̀rọ̀ nípa tawhid ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tí ìgbàgbọ́ bá ti dúró iṣẹ́ wa máa dúró ẹ̀rí pọ́gọ̀rọ̀ mùsùlùmí láyé lénìí nǹkan ẹyọ kan tó máa ń dààmú lé lórí dáwùlátàl islam alkhilafa ìjọba islam ìjọba islam ìjọba islam ariwo àwọn mùsùlùmí mi nìyẹn ìwọ tó ń pariwo pé ìjọba islam ìjọba islam èmi tí ẹ̀gán ti dàrú àdìsọ́kùn ẹ̀ kò jọ ti mùsùlùmí ìmúra ẹ̀ kò jọ ti mùsùlùmí ìṣesí ẹ̀ kò jọ ti mùsùlùmí ìwà ẹ̀ kò ti mùsùlùmí ó dẹ̀ ń pariwo islamic state islamic state islamic state ṣé bí àwọn sọ̀hábà bí wọ́n ṣe establish ẹ̀ nìyẹn ṣé bí tánàbí sallallahu alaihi wasallam ti bẹ̀rẹ̀ nìyẹn ìkan nínú àwọn àfẹ́ẹ̀sìn ó ní aqimu dawlata li islami fi qulubikum ó ní tẹ́ bá wá ìjọba islam ẹ fi rinlẹ̀ nínú ọkọ yìí ìjọba islam tẹ wáyẹ ẹ fi rinlẹ̀ nínú ọkọ yìí yuqimuha Allahu fi ardikum tebati bá ti fi ìjọba islam Tebati bá ti fi rinlẹ̀ nínú ọkọ yìí ọlọ́run ọba máa fi ìjọba yẹn rinlẹ̀ nínú ìlú yìí so bó la ti wá ń fi ìjọba islam rinlẹ̀ nínú ọkọ wa nǹkan àkọ́kọ́ tíjọba islam fẹ́ establish òun náà ní tawhid ìmọ̀ ọlọ́wọ́n ọba ní ọ̀kan ṣoṣo ìmọ̀ àti ọlọ́wọ́n ọba lóhun nìkan lẹ́yìn náà alakhlaq àti ìwà ìwà ọmọlúwàbí ìwà rere kó wà nínú ara wa wà ìbádàtúlọ́hì wáhdà ìjọsìn fọ́lọ́wọ́n ọba nígbà tá a bá tún ẹ̀mí ara wa ṣe ní èèyàn kankan lẹ́yìn náà ni islahu alimasajid wa bina'uha àwa kọ́ mọ́ṣáláṣí ustisa ala taqwa àgbé mọ́ṣáláṣí wa àjẹ́ kó wà establish lórí ìpayọ lọ́wọ́ ọba wa sunnati nabi sallallahu alayhi wa a sì jẹ́ kó rinlẹ̀ lórí sunna ìtọ́sọ́nà ànábì wa muhammad sallallahu alayhi wa nígbà tó bá wá dúró nínú mọ́ṣáláṣí tó dúró nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa wanukimuha fi biladina lẹ́yìn náà àwa gbéjọba ìkalẹ̀ nínú ìlú ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ láti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ o kọlọ̀ọ̀bá kó má ṣe tú ẹ̀mí wa ṣe ló fi jẹ́ pé ibi tí àtúnṣe ti máa ń bẹ̀rẹ̀ òun náà ni wípé ká máa rí àwọn ìjókòó tá a ti máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nígbà tá a bá mọ̀ pẹ̀ wa dáadáa àwọn èèyàn á rí látara ìwà wa ọlọ́run ọba fẹ́ ròyìn ànábì sallallahu alaihi wasallam ó ní wa innaka la'ala khuluqin azim ọlọ́run ní rí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìwà ẹ̀dá ọlọ́run ọba ròyìn ó fi wà ròyìn ànábì sallallahu alaihi wasallam ànábì náà ti sọ pé bu'istu li utammima makarimal akhlaq ó ní wọ́n kí n lè fi kọ́ àwọn èèyàn ni wọ́n ṣe gbé mi dìde kọ́lọ̀ ọba kó má fi ìwà dáadáa kó fi kẹ́ kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti wá sọ síwájú nínú ìbẹ̀rẹ̀ síra yìí nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ fún wa tí a gbàgbé òun náà ni ọ̀rọ̀ nípa àdìsọ́kọ̀ fa inana na'taqid anna fi òun náà nípa fi rinlẹ̀ nú wa pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi ìmá jẹ́ ọlọ́run rẹ̀ fi rububiyyati nípa pé ta ló dá wa ta ló pèsè fún wa ta ló rè wa ta ló tọ́jú wa ó gbọ́dọ̀ wà nú ọkàn wa pọ́lọ́wọ́n ọba ni. wahidun fi uluhiyyati nípa ìjẹ́ ọlọ́run tá a máa ń sìn àtúmọ̀ fi rinlẹ̀ pé wala na'budu illa iyyahu lahu ni'matu wa lahu al-fadlu wa lahu as-sana'u òun kọ ṣoṣo níjọ ti tọ́ sí òun kọ ṣoṣo ní ẹ̀yìn tọ́ sí òun kọ ṣoṣo ní ká ìjọsìn fún kọ láì pẹ̀lú ẹ̀ ilé tó gbọ́dọ̀ wa o. wá inú fi asimá ihi wa fati a sì ṣàlàyé ìròyìn ọlọ́run ni o gbọ́dọ̀ máa jẹ alákọ̀ọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì tá a sọ̀rọ̀ lé lórí wàdà ẹ̀tẹ́kì a tún ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn àfa yìí ṣe ń sọ fún wa iṣẹ́ tó fẹ́ jẹ́ fún wa torí wípé al-ulama warasatul anbiya àwọn àfa wọ́n jẹ́ àrólé fáwọn ànábì ọlọ́wọ́n bá lam yuwarisu dinara wala dirhaman owó kọ́ ni wọ́n jogún innama warasul ilm ohun tí wọ́n jogún ní ìmọ̀ ẹni bá sì jogún mọ̀ òun ló ṣoríire jùlọ gbogbo ẹtọ́ náà bá ti wá ṣe ní akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tóun náà bá ti ń kọ́ ohun tóun náà mọ̀ fali yuballigh shahid al-ghahib anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá gbọ́ tó gbọ́ tí mo sọ báyìí àwọn tí wọ́n gbọ́ kó mo dé tì gbọ́ wọn kó ṣàlàyé ẹ̀ fún wọn ìyẹn lójúṣe gbogbo wa tá a gbọ́dọ̀ gbìyànjú lé lórí kọ́lọ̀ ọba àlékè kó má ṣe fi wá ṣe kò ń gẹ́ dáadáa. a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́wọ́ ọba أن عبادة غير الله shirikun أكبر. pé yìí máa sin nǹkan mi tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ́n ọba àlá ẹbọ ṣíṣe tó ga ni o wa anna du'a ghayri llahi minal amwati wal ghaibin àti wípé ká máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba àwọn òkú tó ti kú òkú lágbájá òkú ọ̀run má sùn o orí bàbá mi má sùn lọ́rùn o wàlùkọ́ ibi àtàwọn tí wọ́n sí pẹ̀lú wa wàhùbùhù kàhùbìlà ká máa nífẹ̀ẹ́ àwọn nǹkan bó ṣe yẹ ká nífẹ̀ẹ́ ọlọ́run ká máa páyà àwọn bó ṣe yẹ ká páyà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á fi rinlẹ̀ fún wa pé gbogbo eléyìí náà ẹbọ ni o. nǹkan ilé kẹta wà á nà i'tiqada anna li shay'in min al-ashya sultana ala man kharaja min qudratil makhluqin shirkun akbar. nígbà tá a bá ti ní àdìsọ́kàn pé àwọn nǹkan kan wà lẹ́yìn ọlọ́wọ́n ọba tó jẹ́ páwọn náà ní agbára lórí àwọn nǹkan kan tó jẹ́ pé kò sẹ́ni tó lágbára lé lórí àyàfọ́ ọlọ́wọ́n ọba ìṣẹ́bọsọ́nà lélẹ́yìn náà al-imatatu wal-ihya kápá nǹkan kájí nǹkan tá a bá ti gbà pé nǹkan míì máa ń ṣe lẹ́yìn ọlọ́wọ́n ọba àti ìṣẹ́bọsọ́lọ́wọ́n ọba ká fúnni ní àlàáfíà ká gbà àlàáfíà kúrò lọ́dọ̀ ẹni lára ẹni tá a bá ti gbà pé nǹkan míì lè ṣe lẹ́yìn ọlọ́run àti ìṣẹ́bọsọ́lọ́wọ́n ọba tá a bá ti gbà bẹ́ẹ̀ àti ṣẹbọ sọ́lọ́run ilé jẹ́ nínú gbogbo àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípa mójútó ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni anna mana agbama ghayrallahi ẹnikẹni tó bá máa ń bàbàrà nǹkan lẹ́yìn ọlọ́wọ́ ọba ó wá ń wá lọ́dọ̀ wọn Allah lórí nǹkan tó jẹ́ pé àwọn nǹkan yìí ò lágbára lé e lórí àyàfọ́ lọ́wọ́n ọba irú ẹni bẹ́ẹ̀ náà ti ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba o. gẹ́gẹ́ bíi wípé aláìsàn kéèyàn wá gbà pé èèyàn kan máa ń wo ní sàn tó yàtọ̀ sí àwọn ìwòsàn tá a máa ń ṣe gẹ́gẹ́ bíi sábàbí gẹ́gẹ́ bíi kéèyàn lóògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀karùn a sọ̀rọ̀ nípa àṣàfáàtù àṣàfáàtù ìṣìpẹ̀ kéèyàn ṣìpẹ̀ fún yàn pé eléyìí mílíkùn lèlà ọlọ́run nìkan ló ní limad adinala ẹ̀ńtọ́lọ́n bá gbà láàyè ni o wàrọ́dì yàláwù àti kọ́lọ̀ ń yọnu sí pé ká ṣìpẹ̀ fún adẹ̀ ṣàlàyé fún wa nípa ṣàfáàtú alukóbọ̀rọ̀ ìṣìpẹ̀ gbogbogbò tánàbí sallallahu alaihi wasallam máa ṣe fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ìyànjọ́ gbèdé àlìkìyàmọ̀ adẹ̀ fún wa nípa ìṣìpẹ̀ oríṣiríṣi tí ó wà ìṣìpè ọmọ fáwọn òbí ìṣìpè òbí fọmọ ìṣìpè àwọn màláìkà fáwọn onígbàgbọ́ òdodo ìṣìpè àwọn mùmìnì láàrin ara wọn tó bá di ní ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ kọ́lọ̀ kó má ṣe lé ní èèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. àwa sọ̀rọ̀ nípa àtàwásùl àtàwásùl nípa wípé ká máa fi nǹkan kan ṣe àkàtà ká máa fi nǹkan kan ṣe àtẹ̀gùn lọ síbi nǹkan a fẹ́ gba nǹkan lọ́wọ́ lọ́wọ́ ọba ká wá fi nǹkan kan ṣàtẹ̀gùn láti rí nǹkan yẹn gbà ní ọwọ́ ọlọ́run a sọ fún wa nípa eléyìí náà ní ohun tó pọ̀ lé lórí nípa wípé tawassul ìṣìpẹ̀ tá à ń sọ yìí a máa ṣìpẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú kíni nataqarrabu ilayhi bi ta'ati àwọn onígbàgbọ́ òdodo ohun táwọn máa fi ń ṣìpẹ̀ òun náà ni ìpayọ̀ ọlọ́run ọba ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ni wọ́n máa fi ń ṣìpẹ̀ ìwọ ọlọ́run ìwọ ọlá pé mò ń tẹ̀ láṣẹ rẹ má ṣe mi ìwọ ọlọ́run wọ́n tí mo ní sànàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n lápẹ́ mi náà máa ń ṣe súnà ìwọ náà bá wà fi gbàdúrà mi wọ́n lápẹ́ mi kì í pààrọ̀ jẹ ìwọ náà bá wà gbàdúrà mi àwọn ṣe olóore téèyàn bá ń ṣe ìtẹ̀láṣẹ ọlọ́wọ́n ọba gbogbo eléyìí jẹ́ àwọn nǹkan kókó tí a máa fi tá a máa fi ń ṣe ìṣìpẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kọ́lọ́ má ṣe ìgbà ìṣìpẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ kó sì fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ́ kó gbàdúrà wa. ìṣìpẹ̀ yìí wá nì látara pàtàkì ẹ̀ a tún fẹ́ yànnà náà ẹ̀ díẹ̀ sí àkọ́kọ́ ni wípé ẹ̀rí tíra tí awó yìí láti bẹ̀rẹ̀ tíra yẹn tó fi parí tó fi dé nọ́mbà eleven àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. So alákọ̀tù بين العبد وربه wa rabbihi wa nabiyyihi ó ń sọ̀rọ̀ fún wa nípa ìbáṣepọ̀ láàrin ọlọ́wọ́n ọba àti àwọn onígbàgbọ́ òdodo àti ìbáṣepọ̀ tí wọ́n gbọ́dọ̀ ní pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ohun tí wọ́n tó ń sọ̀rọ̀ lé lórí nìyẹn ẹ rí pé gbogbo bí yìí ti kà kalẹ̀ pé ká gbà pọ́ lọ́wọ́ ọba àlékè ọlá nìkan òun ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn ká gbà pé ká pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yìí ẹbọ ṣíṣe ni ká gbà wípé tá a bá fẹ́ gba nǹkan bì kan a gbọ́dọ̀ lo nǹkan mi àyàfi ọlọ́run ọba ẹ rí i pé gbogbo eléyìí tá a ti sọ yìí ó ní í ṣe pẹ̀lú ọlọ́run àṣàfáà káṣípẹ̀ òun náà ní í ṣe pẹ̀lú tọ́lọ́run ọba àtàwásùl káfí nǹkan ṣàtẹ̀gùn lọ́síbo lọ́sọ́dọ̀ ọlọ́run náà ni so gbogbo àwọn eléyìí pátápátá wọ́n ní ṣe pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ọlọ́run ọba rẹ̀ ni àwọn eléyìí ní ṣe pẹ̀lú nínú àwọn nǹkan tí àwa gbọ́dọ̀ fi sọ́kàn nínú àwọn nǹkan yìí òun ni wípé ta bá fẹ́ wá àtẹ̀gùn ṣe rí ta bá ti wá dé láti nọmba twelve lọ sí nọmba bíi seventeen bí nǹkan títí ra ìparí sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwa mùsùlùmí láàrin ara wa gbogbo ẹ̀ náà sì ní nọ́mbà seventeen gbogbo tó kó sínú bó la ṣe fẹ́ bára wa lò nínú ẹ̀ ni mọ́sálàtú tekfir kéèyàn máa pera wọn ní kẹfìrí afa yẹn kẹfìrí ni dókítà yẹn kẹfìrí ni tó dẹ̀ jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa nú ẹ̀sìn ni alukoro jọ alẹ́ lẹ́sùn káàbù a àwọn ìjọba yẹn ànígbà fún wọn o a máa farayọ̀ sí ni o a máa ṣe protest ni o gbogbo ẹ̀ ló kó sínú bóun la ṣe fẹ́ bá olórí lò àwa láàrin ara wa bóun la ṣe fẹ́ bá wa lò aladabu ma'al mukhalif ẹni tá a bá jọ yapa ara wa bóun la ṣe fẹ́ bá lò tá a lè jọ jẹ́ mùsùlùmí òun ni tí ó tí wọ́n mú wa ẹ̀ sì rí i pé gbogbo àwọn nǹkan yìí nínú àdánwò tá à ń bá yìí ni tó bá ti di pa gbé àgbọ́yé ẹ̀sìn oríṣiríṣi la máa ń rí àárí àwọn alholat olùkọjá àlà àárí àwọn almutasahilun àwọn aláṣẹ ètò bákan náà àtúmárí àwọn tó jẹ́ wípé ń tiwọn almutawasitun àwọn tó jẹ́ pé ìwọ̀ntúnwọ̀nsì eléyìí náà sì ló dáa jùlọ wa khairul umuri awsatuha èyí tó dáa jù lọ́nu gbogbo nǹkan òun náà ni ìwọ̀ntúnwọ̀nsì kéèyàn má jẹ́ aláṣejù kó sì má jẹ́ aláṣe ètò eléyìí ni tó ṣe pàtàkì jùlọ nínú ìgbésí ayé mùsùlùmí kọ́lọ̀ọ̀bá alikiola kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn ni tí tíra ìkó sínú tí a bá wá wò ó ti sọ fún wa wípé káfí àwọn èèyàn ṣàgàtà ó pín sí ọ̀nà méjì al-mashru' wa ghayru al-mashru' èyí tó bófin mu àti èyí tí ò bófin mu àwọn èyí tí ò bófin mu òun náà ni pé ká máa ṣe pẹ̀bí zad awilijahi ká máa fi èèyàn kan personality kan báyìí pé àbí ká máa fi ọlá tẹnìyẹn ni ọlọ́wọ́n ba ọlá ànábì Muhammad ọlá àwọn ṣéwù wa ọlá kaaba tí ẹ̀mẹ̀ kó lọ́lá àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí kéèyàn wá wo nǹkan kan ah, ọlá ọjọ́ jímọ̀ tàwa nú èyí ọlá oṣù rọmọdánà tàwa nú èyí a sọ fún wa pé gbogbo eléyìí ò kí nìyàn mọ̀ kó dáa kò bá òfin mu gẹ́gẹ́ bí a ti ṣe ṣe àwọn àlàyé lóríṣiríṣi nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ nú ọ̀rọ̀ wọn wípé lam yakuni nabi sallallahu alayhi wa sallam bal wala ahad minal anbiya qablahu shara'u linnasi. wọ́n ní ànábì ọlọ́wọ́n ọba sallallahu alayhi wa sallam àtàwọn ànábì tó ti wá ṣáájú ẹ̀ kò sí ìtò ṣe ló fi fáwọn èèyàn nínú wọn wípé o àdáwó almalaika pé kọ́ máa pe àwọn màláìka wàlàmbíyà àbí kọ́ máa pa àwọn ànábì ọlọ́wọ́n ọba wa salihin àbí kí wọ́n máa pe àwọn ẹni rẹ̀ wayastashfa'una lahu àbí kí wọ́n máa fi wọ́n sì kọ́ máa ṣe pẹ̀ lọ́sọ́dọ̀ wọn ó ní ọlọ́wọ́n bò ṣe lófin fún wa eléyìí tó wá jẹ́ mọ̀ṣúrọ̀ tó jẹ́ ìtìgbà láyé wà fún aṣàlàyé ẹ̀ náà fún wa eléyìí tí gbàláyè wà fún aliwasilatu alkaoniya ó pín sí méjì tá a bá fẹ́ ṣe wàsílà fẹ́ fi fọ́n ṣàtẹ̀gùn afẹ́ gbà nǹkan bì kan àwa fẹ́ lo nǹkan kan pókè tí kinní ìbá ti gbé wa débẹ̀ á jẹ́ sábàbí wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú méjì tí yẹn pín sí alikaoniya kólù sábàbí tọ̀bìrì yóò sì lu ilal maqsad bẹ̀kìlkọ́tì ohun tó bá jẹ́ pé tá a bá rí gẹ́gẹ́ bí àdámọ́ ọba àlékè ọlá dámọ́ ni wípé tá a bá ti lò ó a máa jẹ́ sábàbí ká débi tá a ń lọ ká àmì wàsíìlàtò gẹ́gẹ́ bí oúnjẹ a máa jẹ́ sábàbí fún kíni alqada ala al-ju' ẹ̀ǹtẹ̀ bí ń pa tó bá fẹ́ mébi kúrò ń bẹ̀ kí ló máa lò gẹ́gẹ́ bí wàsílà oúnjẹ kéèyàn kọ́ wá nígbà tó ní wàsílà ó dá wàsílà ó dá ṣe báwọn náà ń jẹun irú yẹn kọ́ o ọlọ́run ni wàkúlù wàṣírọ́bù ẹ máa jẹ ẹ máa mu àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run ti ní ká máa jẹ ká máa mu ṣáàríbi tọ́lọ̀ ti sọ àwọn nǹkan tá ní òdá yẹ pé tí a bá fẹ́ tọrọ àdúrà káwá ní ìwọ náà wọlá ànábì Muhammad ṣáàríbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa lùwọ̀ sáà lè ṣùgbọ́n ká jẹ ká mu àríbi tọ́lọ̀ bá ti sọ. wákà libas yahmil insan aṣọ a máa ènìyàn sábàbí ni wayuzayyinu a máa èèyàn ní ọ̀ṣọ́ sábàbí ni àbí ni ìbẹ́ yìí náà ń wọṣọ tẹ bá ní wàsílà ó dá àràrà aṣọ tá ń wọ̀ kí lọ́nà ọba àdìkẹ́ ọlá sọ ọlọ́ọ̀ni kódò zinatakum àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wọṣọ ẹ ṣọ̀ṣọ́ so eléyìí ò ní ẹ̀rí gbogbo àwọn eléyìí pátápátá kò sí láìsí mbẹ́ wasayaro sábàbù wa wàsílà litanaqul al-insan min makani ila makani akhar mọ́tò ó máa ń jẹ́ sábàbí tá a bá lọ látàgòdò lọ séjìgbò kí la máa wọjọ mọ́ mọ́tò sábàbí ni wàsílà ni atẹ́gùn ni eléyìí náà kò sí láìfi mbẹ o kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ kò sí tó burú mbẹ. aliwasila tu aṣẹ̀rẹ̀ìyà àti ní eléyìí tó jẹ́ pàdámọ́ ni awárí tó jẹ́ aṣẹ̀rẹ̀ìyà èyí tó jẹ́ ti ṣẹ̀ríà èyí tó jẹ́ ti ṣẹ̀ríà yìí kullu sábàbí yóò sì lo ìlàlmọ́ksúd عن طريق ما شرعه الله وبينه في كتابه وسنة رسوله صلى الله عليه وسلم هنا náà ni gbogbo tó bá máa jẹ́ sábàbí tí ọlọ́run bá ṣe lófin tó ti ṣàlàyé rẹ̀ nínú tírà rẹ̀ àti ní orí àwọn ànábì rẹ̀ sallallahu alaihi wasallam tọ́lọ́ ń ṣe lófin fáwọn mùmìnì pé kí wọ́n máa lò gẹ́gẹ́ bí wàsílà kọ́ máa lò gẹ́gẹ́ bí sábàbí mislu shahadataini gẹ́gẹ́ bí la ilaha illallah muhammadu rasulullah wasilatu ila aljanna a máa jẹ́ wàsílà lọ sínú kíni inú àlùjànnà àbí bẹ́ẹ̀ kọ́ níjọ́mọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní man qala la ilaha illallah sadiqan min qalbihi dakhala aljanna ó lẹ́nikẹ́ni tó bá gba la ilaha tó ń wí tó sì gbàgbọ́ nínú ọkọ ṣẹ̀rí pé láìláìláìlá jẹ́ kí ni ó jẹ́ sábàbí ká wọ àlùjànnà. níbo mi onímọ̀ kọ́lá láìláìláìlá mùkùlísọ̀ dákọ̀lá àlùjànnà ó lẹ́nikẹ́ni tó bá sọ pé láìláìláìlá pẹ̀lú àníyàn wípé òun fi sin lọ́wọ́ ọba ó máa wà àlùjànnà. àbí bẹ́ẹ̀ kọ́ ni atọ́hárọ̀ tábà fẹ́ ṣe mọ́ra sábàbù alùwùdó tábà fẹ́ ṣe mọ́ra kí la máa ń lò àlùmáà a máa ń lo omi láti fi ṣàlùwàlà tá a bá rómi fàyínlám tẹ́jìdù máa fatayamamu sa'idan tayyiba ọlọ́run ní tẹ́ ẹ bá rómi tẹ́ ẹ bá fi ṣàlùwàlà ẹ lo àwọn nǹkan bí òkúta iyẹ̀pẹ̀ tó bá ti jẹ́ èyí tó ń ṣe kíni tó dáa tó mọ́ ẹ lò láti fi ṣe mọ́ra so àwọn nǹkan yẹn jẹ́ sábàbí láti ṣe kíni láti ṣe jọ́sìn ta ló mu wá bẹ́ẹ̀ ọlọ́run ọba nínú bo nínú tírà rẹ̀ àti níbo nínú súnà nọ́bì rẹ̀ sallallahu alaihi wasallam kéèyàn kan wá fẹ́ ṣàlùwàlá kó wá mú nǹkan míì tó yàtọ̀ sómi àbí yẹ̀pẹ̀ àbáwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ kó wá lóun fẹ́ fi ṣàlùwàlá ṣẹ́mi ẹ̀fà sọ pé ohun tó ṣe yẹ ò ṣe kí ni kò kì í ṣa rẹ̀ so eléyìí àwọn nǹkan tí a máa gbìyànjú láti rí wípé à ń ṣọ́ kọ́lọ́ọ̀bá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìtumọ̀ wàsílà nìyẹn jọmọ́ bákan náà ìtìbáàrù sẹ̀yí àti ilẹ̀ hasana téèyàn bá ṣe dáadáa tó bá ṣaburú kó wá gbìyànjú láti ṣe dáadáa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam sọ pé ittaqillaha haythu ma kunt ó ní ẹ páyọ náà ní gbogbo ibi tẹ́ bá wà wà á ti bẹ́ẹ̀ ìsẹ̀yí àti ilẹ̀ hasana tamhuha tẹ́ bá ti ṣe aburú ẹ ṣe dáadáa tẹ̀lé tẹ́ bá ṣe dáadáa yẹn ó máa pa aburú yẹn rẹ ọlọ́ọ̀bá náà sọ wípé innal hasanat yudhibna sayyi'at gbogbo tó ń jẹ́ dáadáa tẹ́ ẹ bá ti ṣe ó máa ń pa aburú rẹ ni so ìmáṣe dáadáa jẹ́ sábàbí láti pa aburú rẹ wàsílà kan nìyẹn eléyìí jẹ́ àwọn nǹkan tí ọlọ́ọ̀bá ṣe lófin tí a lè máa tẹ̀lé kọ́lọ́ọ̀bá kó má ṣe pa ẹ̀ṣẹ̀ wa rẹ àwọn nǹkan tí ọlọ́ọ̀bá wa gbà ọ́ láyè gẹ́gẹ́ bá ti ṣe sọ ní ṣókí ń jọ́wọ́ atawasul ila Allah bi asma'ihi wa téèyàn bá fẹ́ ṣàfẹ́kù lọ sọ́dọ̀ ọlọ́run kí la máa fi ń ṣe jọmọ́ a lè lo orúkọ ọlọ́run a lè lo àwọn ọ̀rọ̀ yẹ ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni ẹ wọlá ìjọ kan ṣoṣo rẹ wọlá ìjọ kan ṣoṣo rẹ wá gbàdúrà nù wọlá orúkọ rẹ asalaam ọba àlàáfíà tó ní àlàáfíà lọ́dọ̀ má ṣe fún mi lálàáfíà wọlá orúkọ rẹ arọzak ọba olùpèsè fúnni máṣá ìwà pèsè fún mi. wọ́n lá orúkọ rẹ alfatah ọba tí máa ń ṣínà fún ni máṣá ìṣí ọ̀nà fún mi. eléyìí jẹ́ nú àwọn nǹkan tá a máa ń lò láti fi ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá. anabi sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tó máa ń sọ ani wasaluka bi kulli ismin huwa lak mo wá tọrọ lọ́dọ̀ wọn náà ọba pẹ̀lú àwọn orúkọ rẹ tó sọ́ra rẹ samaita bihi nafsak orúkọ tó pera rẹ̀ aw anzaltahu fi kitabik abẹ́lẹ̀ yìí tó sọ kalẹ̀ sínú tírà rẹ̀ allamtahu ahadan min khalikik abẹ́lẹ̀ yìí tó fi mọ̀ kan nínú àwọn tó jẹ́ ẹrú rẹ̀ kí lànàbí ṣe yẹn atawasul ila Allah bí asma'ihi ànàbí ń bẹ lọ́n pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àwọn èyí táwọn máa ń ṣe ọlọ́run wọlá kan wọlá kájìnà sí ló ti ṣe kí ni jọ̀mọ́ òun ló dáa tọ́lọ́n bá wá sọ pé ẹ má ṣe nǹkan báyìí á ní ẹ máa ṣe léyìí ọlọ́run ní wàlẹ̀ àtẹ́kọ̀rọ̀bù zina ẹ gbọ́dọ̀ súnmọ́ ṣìnà kí lọ́lọ́run bá wá sọ fún wa nígbà tó ní ká má súnmọ́ ṣìnà kí lọ́lọ́run sọ fún wa ó ní fankihu ma taba lakum minan nisa ó ní tó bá hùn yìí nú àwọn obìnrin ẹ wọn wa àhálà aníkà ó ṣe ṣìnà léwọ̀ ó sì ṣe nìka ìní ẹ̀tọ́ àbí ni ọlọ́wọ́n bá River ọlá harama riba wà yorùbí asọ̀dàkọ́t yẹmuhaku lọ́hùn riba wà yorùbí sọ̀dàkọ́t ọlọ́run ní gbogbo ta bá fi riba kó ọlọ́run máa parun ni wa yorùbí sọ̀dàkọ́t ṣùgbọ́n gbogbo bá ṣe ní ọ̀nà أحل الله البيع وحرم الربا èyí tá a bá kójọ lọ́nà paṣòwò àbí a bá kójọ lọ́nà rìbá ọlọ́run ló máa parun kọ ma so nínú àwọn nǹkan tí a máa ṣọ́ra fún jọmọ́ mùsùlùmí òun náà ni wípé ká gbìyànjú ká rí wípé à ń ṣọ́ra níbi ìmáṣe tá a bá fẹ́ ṣe tawasul ká ṣe pẹ̀lú àwọn nǹkan tí ọlọ́run bá fẹ́. atawasul ila Allah bi amalin salih qama bihi àdáàrí. nínú táwọn bá fi ṣe tawasul àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run iṣẹ́ olóore tá a bá ṣe. a máa bẹ̀ náà ọba pẹ̀lú ẹ̀ a dẹ̀ ti sọ fún wa bí bóyá nu kútúbà ni. àwọn etí àwọn èèyàn mẹ́ta a last week salasatu nafar àwọn èèyàn mẹ́ta tí wọ́n jáde nílé tí wọ́n ń ṣèrìn àjò torí pójóṣú tán sá sínú kòtò pé kán sápamọ́ síbẹ̀ sápatá kan tó jábọ́ tó dí kòtò mọ́ wọn kí ni wọ́n fi bẹ lọ́hùn iṣẹ́ olóore wọn ọlọ́run bá ń sọ nípa àwọn ẹni rẹ̀ ọlọ́run ní alladhina yaquluna rabbana ọlọ́run ní àwọn ẹni rẹ̀ wọ́n máa ń ṣe inú àdúrà wọn pé ìwọ náà wọn wa innana amanna agbẹ́gbọ́n faghfir ìwọ náà wá forí ẹ̀ṣẹ̀ wa jì wá o faghfir lana dhunubana wa qina adhaban nar forí ẹ̀ṣẹ̀ wa jì wá kó sì là wá kó òun lọ kí ni wọ́n sì síwájú ìnáná àmọ́ná ìwọ náà wọ́n bá agbàgbọ́ wá wọlá ìmọ́ni wa sónú tó tóbi jù téèyàn máa fi bẹ lọ́hùn ní ìmọ́ni ìwọ náà wọ́n bá wá wọlá ìmọ́ni wa wọlá ìmọ́ni ta ní sí ẹ pa ìwọ náà wọ́n bá gbọ́ máṣe ìwà gbàdúrà wa kọ́lọ́ máṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń gbàdúrà wa. atawasul biduwaye rọ́júlẹ̀ sọ́ọ̀lẹ̀ bákan náà nínú tá a máa fi ń ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run àdúrà ire nígbà tẹ́ni yẹn bá wà láyé ẹni tó jẹ́ ni ire èèyàn lè sọ fọmọ yẹ látàǹsánì fìdáwátìk má gbàgbé mi inú àdúrà o èèyàn lè rí ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ni dáadáa àfẹ́ ẹ máa rántí mi inú àdúrà o nǹkan rí bákan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ó da tá a gbọ́dọ̀ sọ̀kan òyòkú o eléyìí kò sí láì fi pé táwa sùlù náà ni a fẹ́ fi àdúrà tẹ́niyẹn bá ṣe fún wa a fẹ́ fi ṣàtẹ̀gùn láti gba ohun tá à ń fẹ́ lọ́dọ̀ náà eléyìí kò sí láì fi ń bẹ̀ bá wà láyé tí ó dẹ̀ wà pẹ̀lú wa ìwà pẹ̀lú wa agbé fóònù àfikọ́ọ̀lù ẹ̀ ààrẹ náà ni kò wá ṣe pé kéèyàn wá máa pé ah, ẹ̀yin òkú ọ̀run ẹ má sùn ẹ̀yin òkú ọ̀run ẹ ń wò mí báyìí ni ẹ bá sọ fọ́nà kó ṣe fún mi eléyìí ìjọmọ́ nǹkan kí nǹkan ni ta gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ra afa wa ta fi ń bẹ lọ́hùn afa yìí ti wà wájú ọlọ́hùn àti ẹ̀mọ́ kò tó wà abẹ lọ́hùn gbogbo àwọn afa wa tí wọ́n ti lọ kọ́nà bá wa fi wọ́n sípò dáadáa àwọn tó bá kú díẹ̀ káàtó fún lọ́rùn kọ́nà bá wa ṣàforíjì fún wọn kó bá wa yọ́nú sí wọn òkú ọ̀run tó mọ kò tó wà lọ́dọ̀ ọlọ́hùn tó jẹ́ pé òun gan ní bùkátà sí wọn gan ló wá ń pè wà hum an du'aihim ghafilun ọlọ́run láwọn nǹkan tẹ́ ń pè yẹn wọn pẹ̀ ń pè àwọn wọn ò mọ̀ pé kí ni jọmọ́ pé so kọ́lọ̀ ọba àlékè ọlá kó má ṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ kó gbàdúrà ẹnì wa eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí wọ́n ṣàlàyé fún wa nínú tíráì eléyìí tí ó jẹ́ ń ní ìtẹ̀síwájú òun náà ní àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ziyaratul qubur ìmábẹ sàárè wò àìmọye mùsùlùmí látara sàárè àìmọye mùsùlùmí ló ti ṣe lọ́wọ́ àìmọye mùsùlùmí ló ti rí bínú ọlọ́wọ́ tó ti di kèbèrè sọ́nà ọba o àwọn afáàsọ́nù tíra àwọn ìpè wa ziyaratul qubur duwaawu lil mawta wa dikaru lil akhirah wọ́n ní gbogbo gbàtà bá lọ bẹ sàárè wò kí la fẹ́ lọ ṣe ń bẹ̀jọ̀ duwaawu lèlè mọ́wútà afẹ́ lọ ṣàdúrà fáwọn òkú ni afẹ́ ṣe kí ni afẹ́ ṣàdúrà fún àwọn òkú torí pọ́n ní bùkátà sí àdúrà wa ẹ̀rí pé ńgbà tí àwọn òkú bá kú kí l'Ànábì sallallahu alaihi wasallam máa ń sọ á ní ẹ ṣàdúrà fọmọ ya yìí was'alullaha lahumus sabat ẹ̀bẹ̀ lọ́hùn fún wọn kọ́nà ọba mẹ́sẹ̀ wọn dúró fa innahum yus'alun torí pé wọ́n béèrè béèrè lọ́wọ́ wọn báyìí àwọn tó ń béèrè béèrè lọ́wọ́ wọn ó nídìí àdúrà wa ìdí tá a máa lọ fi ń ṣe ziyaratul kuburu nìyẹn ìdí méjì a fẹ́ ṣàdúrà fáwọn òkú tó wà ń bẹ òkú mùsùlùmí wàtíkárù làákírọ̀ káwa náà sì lè máa fi rántí àlùkìyàmọ̀ ìdí tá a fi ń lọ síbẹ̀ nìyẹn ìdí méjì nìyẹn lẹ́yìn sàlánà kò ń ṣe pé ká lè ṣàdúrà fúnra wa ohun tá ń rí lẹ́nìí òun náà ni pé àwọn èèyàn wọ́n lọ sí sáré láti lọ ṣàdúà ó ti ní bùkátà kan tó fẹ́ bí yá ah àní mo fẹ́ lọ sí ojú orí ojú orí bàbá òun ẹ kó má jẹ́ kó ọrùn ti ń bínú ọjọ́ òun lòun ti lọ bẹ̀ wọ́n wò láti kó má jẹ́ pọ́n ti ń bínú so òun ní láti lọ bẹ̀ wọ́n wò báyìí kó kú ọrùn má bàa bínú torí tó fi ń lọ nìyẹn rárá o ìdí ní kọ́ nìyẹn ẹlòmíì lè ní kí wọ́n bá débi sáré yusọ lúnà ìlànà kòbòrò wọ́n á máa kírun sí sáré lára ilé inú ọ̀dà àwọn yẹn jìnnì súnà àìléyà ìgbà míì àwọn èèyàn á máa jókòó sórí sáré ilé inú ọ̀dà o ìgbà míì táwọn èèyàn bá fẹ́ sí òkú alimakobarọ filibuyut ilé làwọn èèyàn ń sí òkú sí àwọn mùsùlùmí náà wà mẹ́ o eléyìí gbogbo tí ò dání o wa ziyaratul qubur likọdọ ilẹ̀ hawaij àwọn èèyàn máa lọ bẹ sáré wò ń bọ̀ bá ti ní bùkátà gbogbo eléyìí ohun tí ò dá ni o a gbọ́dọ̀ gbìyànjú kárípa jìnnà sí i nínú àwọn àdánwò tó bá wa pàápàá jùlọ ní áfíríkà wa òun náà ni pé táwọn afáànù ọba tún kú tán fẹ́ sin wọn wọn á tún sin wọn tí mọ́dúrọ́sà wọn eléyìí náà nǹkan burúkú ni tí ò dá ó sì máa ń sún yàn mọ́ sáré àfi tá a bá fẹ́ sọ mọ́dúrọ́sà yẹn ni mọ́kúbárọ̀ ló kù kò sí sẹ́ tó máa bẹ náà orú ẹ̀ káwá sí òkú tí mọ́dúrọ́sà eléyìí ò dáa mọ́dúrọ́sà tá à kírun bẹ̀ ibi tí sáré bá sì wà ibi mọ́ṣáláṣí bá wà kí ń gbẹ́ sáré sí ibi tí sáré bá wà kí ń kọ́ mọ́ṣáláṣí sí. sádàlì dẹ̀rí àn láti lè dínà aburú ẹ̀rí pọ́gọ̀rọ̀ àwọn lékéwú tí wọ́n ti òkú sí kódà níbi tí òtún ṣe nàìjíríà èmi ti witness ẹ̀rí ayẹyẹ ọ ti wá sọ di business center àwọn èèyàn máa lọ bẹ̀ lọ ṣàdúà wọn á bẹ̀ máa ju owó síbẹ̀ àwọn ọmọ olóòkú àwọn àfáà lè kéwú lálàálẹ́ ó ti nígbà táwọn ọmọ máa ń lọ máa bá wọn ṣe pákì owó wọn á kówó jọ tó á ah, owó wọlé lẹ́nì á ah, ọjọ́ jímọ̀ tó bá ti di pé jímọ̀ ń bọ̀ ọjọ́ yẹn làwọn èèyàn máa dáwó dáadáa síbi sàárè àwọn àfáà ti máa fọkàn tẹ́ kówó ń bọ̀ lẹ́nì gbogbo ilé pátápátá jọ mọ́ nǹkan aburú ni tá a gbọ́dọ̀ gbìyànjú láti sá fún ó ti wá gbajúmọ̀ dáadáa pàápàá jùlọ ilẹ̀ Yorùbá lẹ́nì tá àfa bá ti kú ó lè jẹ́ bí ẹnu ọ̀nà mọ́tẹ́rọ́sà báyìí ni wọ́n á ṣe sí àwọn èèyàn wa máa lọbẹ̀ láti lọ ṣàdúà wọn wá lọ ṣàdúà fókù o wọn lọ ṣàdúà forí ara wọn ni eléyìí sì ni ìlànà ẹbọ ni o tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sá fún. ẹ̀rí sì yàrá tó lò kóbó eléyìí tó jẹ́ ti ṣẹ̀ríà ìdí méjì ni o a máa ń lọbẹ̀ láti ṣàdúà fún àwọn tí wọ́n jẹ́ òkú ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú tí ànábì kọ́ wa nínú hadithi ti hadithi bureida ti imaamu muslim gbà wá wọ́n ní kánà rasulillah sallallahu alayhi wa sallam yu'allimuhum idha kharaju ila al-maqabir wọ́n ní anabi sallallahu alayhi wa sallam máa ń kọ́ àwọn sọ̀hábà nígbà tí wọ́n bá ti lọ sí itẹ́ tó fẹ́ lọ bí àwọn òkú wò fakana qailuhum yaqul ohun tí wọ́n máa ń sọ ń ni pé asalaamu alaykum ahladiya ẹ̀yin ará nu léyìí akiyo minal mu'minina wal muslimin ẹ̀yin tẹ́ jẹ́ mùmíní àti mùsùlùmí ó túmọ̀ sí pé téèyàn bá tiẹ̀ lọ títẹ́ kódà kí kèfèrí wà mbẹ̀ àdúrà yìí ò ní bá wọn torí wọ́n ti yọ sọ́tọ̀ minal muslimina wal mu'minin ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ jẹ́ kí ni wọ́n wá ń sọ wọ́n á máa sọ pé wa inna insha Allahu bikum lahiqun àwa tá a wá kí yín lénìí ó pẹ́ bóyá àwa náà ń padà bọ̀ wá darapọ̀ mọ́ yín o ṣẹ́mi pé àdúrà yẹn gan kọ́ wa pé àwọn mùsùlùmí máa ń lọ darapọ̀ mọ́ra wọn ní tẹ́ni àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ tó ń ṣerú àdúrà yẹn tó bá lọ sí tẹ́ o wá kú ọtí yẹn sílé Allah hakka bihim ṣé o ti lọ darapọ̀ mọ́ wọn ò darapọ̀ mọ́ wọn a máa lọ darapọ̀ mọ́ wọn bí láti lọ ṣàdúà fún wọn sódà tó bá ti wá ṣàdúà nígbà táwa náà bá ti wà ń bẹ̀ àwa náà máa rí èèyàn ṣàdúà fún wa òkú tó ti sílé kí ló ń kẹ́yìn wọn jọ mọ́ àwọn èèyàn máa so orí wọn di tíà ní tó ń jókòó lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn èèyàn máa so orí wọn di tíà tó ń jókòó lé lórí kọ́nà má ṣe sàárè tiẹ̀ nìkankan wa bẹ́ẹ̀ wáì tí wọn ṣe wá síbi táwọn èèyàn á ti sinmi kọ́ sí wá sí tẹ́ everybody sinmi ẹ̀rí pé bòmí àwọn ibi tó yẹ kán yọ ṣọ́ọ̀bù sí ibi tó yẹ kán kọ́lé sí wọ́n ti ṣe wọ́n ti sìnkú síbẹ̀ wọ́n kàn wé sí ilẹ̀ yẹn ni. bọ́ọ̀yàn bá tún wá fẹ́ kírun á tún di wàhálà lé wọn lórí bó bá dọjọ́ wájú gan tó wò pé ilẹ̀ ìdí ẹ̀ wúlò fún mọ́ṣáláṣí á di wàhálà so gbogbo àwọn nǹkan ikọ́ ó yẹ ká gbìyànjú láti sáfò. wọ́n á máa sọ pé wàyárhamullahul mustaqdimina minna wa minkum àwọn tí wọ́n ti gbáwájú nínú wa àtẹ̀yìn tẹ́tí wà ní tẹ́yìn àtàwọn tó tún bọ̀ lẹ́yìn kọ́nà ọba kó má ṣe ìkẹ́ gbogbo wa àti ń ṣàdúrà fúnra wa in advance jọmọ mùsùlùmí èèyàn mélòó ló máa ń kọjá níbi sàárè tí wọ́n ti sádùúgbò tó máa wá ṣàdúrà tó bá kọjá ṣàmáṣàdúrà tó rà àti ẹ̀ka kún pé sàárè ni

ó túmọ̀ sí pé ìṣẹ̀mí wà nù sàárè torí tí ò bá sí ìṣẹ̀mí bẹ́ẹ̀ kí wàá lọ fẹ́ fàlàfíà ṣe. Allahumma wọn a tún wá máa ṣe ládùúgbà pé la tahrimuna ajrahum ẹ̀sán pé wọ́n lọ́wọ́ ọba ó ti mú wọn kúrò lọ́dọ̀ wa a sì ṣe sùúrù má fi ẹ̀sán yìí dùn wá o. wàlà tuftina ba'dahu ìwọ lọ́wọ́ ọba ìgbà táwọn ẹni tí wá kúrò láàrin wọn láàrin wa ìkúrò láàrin wa yìí má ṣe ní fìtínà fún wa o àdúrà táwọn mùsùlùmí máa ń ṣe nìyẹn nígbà tí wọ́n bá lọ bẹ ìtẹ́wò ìyẹn ní pa ṣàdúrà fún wọn ẹlẹ́ẹ̀kejì a ṣe ìrántí fúnra wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní akthiru min zikiri hadimi lazat ó ní tí máa ń fọ ilé adùn ẹ máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀ òun náà ní kú ó ní zúúrú lukubúrú ó ní ẹ máa bẹ ìtẹ́wò fa innaha tudhakirukum bil akhirah tẹ́ bá ti bẹ ìtẹ́wò a máa rán yín létí àlùkìyàmọ̀ ìmá bẹ tẹ́wò a máa rán yín létí àlùkìyàmọ̀ kọ́lọ̀ àlekíọ́lá kó fi ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kóńgẹ́ dáadáa. àdọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa pé ká ṣọ́ra nípa ọ̀rọ̀ sàárè àti ìmàbẹ̀wò ẹ wá rí ìbẹ sàárè wò gẹ́gẹ́ bá ti ṣe sọ àwọn àfa wa sọ bí wípé wa'lamu anna ziyarata al-quburi ala thalathati anwa' wọ́n ní ìmàbẹ sàárè wò pín sọ́nà mẹ́ta ṣẹ̀rẹ̀íyàtùn eléyìí tó bá ṣẹ̀rí àmú wà bìdìíyàtùn eléyìí tó já dáadáa lẹ̀ wà ṣìrìkíyàtùn àti eléyìí tó jẹ́ ẹbọ àti eléyìí tó jẹ́ ẹbọ àwa rí i pé kò sí ìtò dánú gbogbo ẹ̀jọ̀ mọ́ àyàfi ìyí tó jẹ́ ti ṣẹ̀ríà ìyí tó jẹ́ ti ṣẹ̀ríà láti sọ fún wa yẹ pé ìdí méjì ní kí nìdí náà afẹ́fi rántí àlùkìyàmọ̀ ìdí ẹlẹ́ẹ̀kejì afẹ́fi ṣàdúrà fókù méjì tó wá kú yóò dá ìyí tó jẹ́ bídíà ṣé máa ń ṣe bídíà kéèyàn ṣoríire ni alimami zuhuri aw asufiyan bonu sauri ó ní alibidatu ahabu ila shaitani min almasiya ó lè ṣùtẹ́ rí yẹ ó nífẹ̀ẹ́ sí kéèyàn máa ṣe bí díà ju kéèyàn máa dẹ́ṣẹ̀ lọ lè anna almasiya yutabu minha torí pé táwọn èèyàn bá ń dẹ́ṣẹ̀ àwọn èèyàn máa ń ronú pé káwọn túbá kúrò bí ẹ̀ṣẹ̀ wàlí bídíà àtúlá yutabu minha ṣùgbọ́n tí yorùbá ń ṣe bídíà ẹ̀mí ò kí ń kúrò bí bídíà ó máa ń dùn mẹ́mí ni èmi á tún máa ṣagídí lórí ẹ̀ ni wajadna alayhi abaana bá ṣe bọ́ bàbá wa tó ń ṣe nìyẹn ṣe fẹ́ sọ pé bàbá wa tó ń ṣe bí òmọ kéwù ni tí ó ti yé ló fi jẹ́ pé bídíà a gbọ́dọ̀ sá fún àwọn ilé tó wá jẹ́ ṣẹ̀rí'íyà òun ní ta ti sọ èyí tó jẹ́ bídíà allati yuqsadu biha ibadatullahi inda al-qubur òun náà ni pé kéèyàn fẹ́ sin náà kó wá sọ pé bíi sàárè lòun ti fẹ́ lọ yan nọ́fìlà ṣùgbọ́n gbogbo irun tó ń kí yẹn ọlọ́wọ́n ọba ló fi ọkàn sí lọ́dọ̀ kò ń ṣe pé ó fẹ́ fi sin àwọn òkú tó wà nù sàárè gbogbo ọkàn ẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run ni èlé gẹ́gẹ́ bí táwọn bí sọ wípé ẹ gbọ́dọ̀ kírun sí sàárè àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ gbọ́dọ̀ fẹ́ kírun sì kẹ́ wá kọjú sí sàárè ìmáṣe lè bí wọ́n wá ní eléyìí ní kàmáyà fàálùhù jahalatu nas àwọn aláìmọ̀kan lọ́pọ̀ ju mi eléyìí lizannihim anna lil ibadati indaha maziyatun ala al ibadati fil masajid àwọn máa ń wò pé kéèyàn lọ kírun bíi sáré ó tún ní special ọlá tó yàtọ̀ sí pé kéèyàn kírun nínú mọ́ṣáláṣí allati hiya ahabbul baqa ila Allah ilé tó jẹ́ pé ibi tọ́nà bá nífẹ̀ẹ́ sí jùlọ lórí ilẹ̀ òun náà ni mọ́ṣáláṣí wa qad sahha 'an an-nabi sallallahu alaihi wa sallam anahi ani sọláti inda alqubur wa tikhadiha masajidan wọ́n ní taba ti wo a rí pé nínú ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam a ti rí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó ń kọ̀ fún wa nípa wípé ká máa mú sàárè ní ilé ìjọsìn àbí ká máa kọ́ mọ́ṣáláṣí sí ibẹ̀ eléyìí pọ̀ nínú sunna eléyìí tó jẹ́ àṣìríkíyà eléyìí tó jẹ́ ti ẹbọ ṣíṣe ìyá lẹ́tí yóò sọdún ní ha ta'zimul qubur eléyìí tó jẹ́ palọ fi ń gbé sáré ga pé a tó bá ti débi sáré bàbá gbogbo àdúrà ẹ ti gbà wàdùn àwùhà àbí pé kéèyàn wà máa lọ pe àwọn òkú tó wà nù sáré àwìzábùhùláhà àbí kéèyàn máa lọ pa ẹran síbi sáré yẹn àwìnàzùrùláhà àbí ká máa lọ búra ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ minal ibadati allati la tasluhu illa àbí nǹkan míì tó jẹ́ nú àwọn ìjọsìn tó jẹ́ pọ́nlọ́ọ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ sí káwa máa lọ ṣe níbi àwọn àyè yìí wọ́n ní gbogbo ilé pátápátá fahadihi hakikatu shirik ohun tó ń jẹ ẹbọ pọ́nbélé lélẹ̀ wàlá adélátò àléhì kẹsìrọ̀tò jiddan téèyàn bá wá ń béèrè pé kí ni ẹ̀rí lórí eléyìí àwọn ẹ̀rí ẹ̀hún tó ní o wàlá tad'u ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pé nǹkan Allah subhanahu wa ta'ala ọlọ́run lẹ gbọ́dọ̀ pé nǹkan lẹ́yìn ọlọ́run àbí so téèyàn bá ti ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlá ó ti ṣẹbọ sọlọ́run ẹni tó lọ síbi sàárè tó ń pe òkú tó wà nù sàárè ó ti ṣẹbọ sọlọ́run gbogbo ilé nkọ́jọ mọ́ a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a jìnà sí i anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man dhabaha li ghayri llahi faqad ashraka ó lẹ́nikẹ́ni tó bá fẹ́ pa nǹkan tó wá pa fún nǹkan míì tó yàtọ̀ tó yàtọ̀ sọlọ́run ọba onírú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ẹbọ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà ṣe ní àlàyé fún wa òun náà ni ìtìkọ́sìn kòbóòrò mọ̀sáájídàn òun ni wípé ká máa mú àwọn àwọn sàárè kí a máa mú àwọn nǹkan yìí ká máa mú ní ilé ìjọsìn kéèyàn mú sàárè ńsìn kó wá sọ di mọ́ṣáláṣí kó máa kírun bẹ́ẹ̀ eléyìí nínú tí a fẹ́ fún wa ni o wọ́n ní wàlbìnà wà ala al-qubur bídà kéèyàn máa lọ kọ́lé sí orí sàárè wọn ládàáda lẹ̀ ni o ó pọ̀ nílẹ̀ yorùbá dáadáa táwọn alágbára míì bá kú àìmọye ilé nílẹ̀ yorùbá pàápàá jùlọ nílùú òkè wọ́n ti sin òkú síbẹ̀ rẹpẹtẹ nínú yàrá ibòmíì tó bá sin òkú tán wọ́n wá kọ́lé lé lórí nígbò bá pẹ́ bó bá yá àwọn èèyàn máa gbé àwọn ò sì gbogbo eléyìí àwọn nǹkan tí ò dá ni. wakọ̀dé arusala nabi sallallahu alayhi wa sallam aliya bin abi talib radiyallahu anhu famarahu alla yada'a qabran mushrifan illa sawahu bil ard. nígbà tí anabi sallallahu alayhi wa sallam rán ali níṣẹ́ ó ní gbogbo sàárè tó bá ti rí nílùú tó ń lọ yìí gbogbo sàárè tí wọ́n bá ti kọ́ tí wọ́n kọ́ nǹkan lé lórí tí wọ́n fi ṣe ní ọ̀ṣọ́ tó fi ṣe lọ́lá ó ní ò gbọ́dọ̀ fílẹ̀ illa sawahu bil ard àyàfi kó rí pé gbogbo tí wọ́n kọ́lé lórí yẹn kó owó kí sáré yẹn wá ṣe déédé ilẹ̀ òun àti ilẹ̀ kí wọ́n ṣe déédé ara wọn. wa akhraja muslim fi sahihi an abil hayyaj al-asadi wọ́n ní mọ́mù muslim náà gbà wá wípé anahu qala pé arákùnrin sọ wípé qala li ali ibn abi talib radiyallahu anhu ó ní àlè sọ fún òun wípé inni la ba'athuka ala ma ba'athani bihi rasulillah sallallahu alayhi ó ní ànábì gbé mi dìde sallallahu alaihi wasallam iṣẹ́ tànábì wá gbé mi dìde lé lórí irú iṣẹ́ yẹn ni mo fẹ́ gbé wọn náà dìde lé lórí pé kò lọ jẹ́ irú iṣẹ́ yẹn ni mo fẹ́ gbé ẹ dìde lé lórí pé kò lọ jẹ́ lẹ́ni. Thank yòókù. irú iṣẹ́ yẹn ni mo fẹ́ gbé wọn náà dìde fún òun náà ni wípé kí ni allah tada tìmsáàlà ní ilà tọ̀mẹ́sàwù gbogbo tó bá ti rí táwọn èèyàn bá ti gbé tọ́gbé kalẹ̀ léèrè kankan ò gbọ́dọ̀ fi kalẹ̀ àyàfi kó o wò lẹ́yìn náà wàlà kọ́bọ̀rọ̀ mushrifan ilà sàwáìtàwù ó sì gbọ́dọ̀ rí sàárè kan tí wọ́n wá kọ́ bí ilé àyàfi kó ṣe kíni kò wò so yẹn ni súnà sàárè ẹ wá rí lórí ọ̀rọ̀ sàárè jọmọ́ mùsùlùmí ó ṣe pàtàkì kòbóró làkìyà àwọn èèyàn tó bá jẹ́ ní ọlá wàrúwàsá àwọn olórí wàlẹ̀rùlámà àwọn tó bá jẹ́ àfà oríṣiríṣi ara làwọn èèyàn máa ń dá gẹ́gẹ́ bá ti ṣe sọ lẹ́ẹ̀kan tẹ bá rí ọ̀gọ̀rọ̀ àwọn àfà ńláńlá kí làwọn èèyàn máa ń ṣe sí sàárè wọn wọn wá kọ wọn kọ bí ilé gẹ́gẹ́ bá ṣe sọ pé wọ́n ti sọ di center business center táwọn èèyàn fi ń kówó jọ tí ó ti yé gbogbo eléyìí sì ní nǹkan tí ò dáa ni ta gbọ́dọ̀ gbìyànjú láti rí pàṣá fún àwọn òlàmọ́ àtàwọn olórí tẹ́sí yàtúrú kòbó a gbọ́dọ̀ gbìyànjú gbogbo sàárè tá a bá fẹ́ mọ a gbọ́dọ̀ mọ pẹ̀lú òkúta iyẹ̀pẹ̀ náà la máa kó lé lórí iyẹ̀pẹ̀ yẹn sì ní tó bá ti tó ìgúnpá ọwọ́ tí a mọ́ ta bu lé lórí ńgbà tá a tó wá ga ó ti dà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ̀ọ̀kan lé lórí o ìyẹn làdánwò táwọn tán máa ń sìnkú sílé máa ń kó sí níwọ̀n ti sìnkú sílé bóun náà ṣe ní mọ̀ nǹkan lé lórí so kọ́ lọ́ọ̀bá fi wá ṣe kò ń gẹ dáadáa ànábì wa alayhi wa sallam ó kọ ilé fún wa o ó kọ fún wa ó sì sọ fún wa wípé ọlọ́wọ́n ọba àlékè ọlá ó ṣẹ́bi ilé àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ o torí wípé yìí máa ṣe léyìí ó máa ń bí wípé káwọn èèyàn sọ bẹ̀ dílé ìjọsìn nígbà tí wọ́n bá ti ṣe Abu Hurairah gba hadith wa ó lànà bí sallallahu alaihi wasallam sọ pé qatala Allahu al-yahud ó ní ọlọ́wọ́n ọba àdékíọ́lá ó bá wọn yahudi ó já wọn lógun ittakhadhu qubura anbiya'ihim masajida ó nítorí pé wọ́n sọ àwọn ibi tí wọ́n sin àwọn ànábì wọn sí ibi tí wọ́n sin wọ́n sí wọ́n sọ di ìjọsìn ìmáàmù Bukhari àti Muslim ló gbà wá ẹ wàá rẹ tó bá jí àfa ó jọrọ yàn lé lórí ẹ tó bá jẹ́ bàbá kó sọ fáwọn ọmọ ẹ̀ ẹ rí pọ́gbọ̀rọ̀ òbí bó bá bí ẹ ti kú ló ti máa sọ fún wọn pé à ibi báyìí ni ẹ sọ òun sí o ilé tó ń kọ́ yẹn wájú ta ibi báyìí ni o òun fẹ́ máa gba tẹ́gùn níwájú ta ẹ máa wo nǹkan tí òkú bá firú wàsíyà bẹ́ẹ̀ àsọkalẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ àgbọ́dọ̀ tẹ̀lé toro ya kò fi ọlọ́run ibẹ̀lẹ̀ ti wá rọ́gọ̀rọ̀ mùsùlùmí lè ní nígbà kó kú á lóun ti kọ́ bìkan tán máa sin òun sí kalẹ̀ kódò ó lè ti mọ́ á ti dírẹ́sì á ti ṣe gbogbo ẹ̀ gbogbo eléyìí náà kọ́nà kó ṣàánú wa ọlọ́run ní wàlá tẹ́dìrì nafsun mọ́dà tẹ́kisì bùgọ́dà ọlọ́run lẹ́mi kò mọ tá a máa ṣe lọ́la wàlá tẹ́dìrì nafsun bí ayé arúgbìn tamut ẹ̀mí kò sì mọ̀gbà tó máa kú kò sì mọ̀bi tó máa kú sí nígbà tá a ti mọ̀bi tá a máa kú sí jọ̀mọ́ kí ló wá dé tá a gbẹ́ sáré kalẹ̀ àwọn èsì owó nìyẹn kò gbẹ́sẹ̀ àrí ara ẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam kò gbé sàárè ara ẹ̀ náà kalẹ̀ so ló fi jẹ́ pé ká gbìyànjú gbogbo àwọn ṣe sí báyìí kárí pé à ń sá fún kọ́lọ̀ bá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa. alimami hafiz ibn hajar nínú ọ̀rọ̀ wọn wọ́n ní wàkà anna wa alima annahu murtahilun min dhalika wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé ọ̀rọ̀ ìyá wa aisha radiyallahu anha ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam fi maradihi alladhi lam yaqum minhu ó ní àìsàn táwọn ọbí ṣe tó jẹ́ kórìí ẹ̀ ló kú sí anabi sallallahu alaihi wasallam ní la'ana Allahu al-yahudu wan-nasara olólùwà bá ṣe bí láwọn yahudi àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajida ibi tí wọ́n sin àwọn anabi wọn sí wọ́n sọ bẹ́ẹ̀ dílé ìjọsìn ó ní látara bí Ọlọ́run ṣe bí lé wọn. alimami hafiz wa sọ pé dàbí ipá anabi sallallahu alaihi ti mọ̀ wípé àìsàn tó ń ṣe lọ́wọ́ yìí ayùwàzọmù kọ́bùrù ànábì wa ń páyà pé tóun bá ti kú kó má lọ di páwọn èèyàn wa máa bàbàrà sàárè òun tí wọ́n fẹ́ sọbẹ̀ di ilé ìjọsìn kàmọ́ fọ́ìlà mọ̀mọ́dọ̀ kàmọ́ fáìlà mọ̀mọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn yehudi àti nọ̀sára ṣe ṣe táwọn sọ̀hábà náà má bàa ṣe bẹ́ẹ̀ ó ní ànábì sallallahu alaihi wasallam wá sọ ilé ìfún wọn so káwọn sọ̀hábà náà kó má bàa di tí àwọn náà máa sọ di ìṣesí so ẹ má jẹ́ ká kọ́lé lé orí sàárè ẹlòmíì wálé ẹ èbí sàárè ànábì sallallahu alaihi wasallam ṣèbí wọ́n kọ́ ìbọn àti ló fàájọ mọ́ ó wà bó ṣe wà ní àkọ́kọ́ inú ilé ni wọ́n ṣe é sí kí ni ànábì sallallahu alaihi wasallam ń sọ ó ní àwọn ànábì ọlọ́wọ́n ọba ibi tí wọ́n bá kú sí ni wọ́n máa ń sin wọ́n sí wọ́n ń gbé wọn kúrò ń bẹ̀ so ibi tí ànábì sallallahu alaihi wasallam kú sí orí ibùsùn ibi tó kú sí sẹ́ńtà abẹ gangan wọ́n gbé ibùsùn yẹn kúrò ń bẹ̀ ni ibẹ̀ àfa àtàfẹ́ sí síbì kan òun ṣànọ́bì ọlọ́run so àwọn ànọ́bì ọlọ́run nìyẹn àdèlè di ànọ́bì kéèyàn àwọn òpè mí náà tiẹ̀ fẹ́ di ànọ́bì àfa àdúrà wo mo lè máa ṣe tí máa fi di ànọ́bì ó bá máa ka kó máa ka Quran twenty times lójúmọ́ ó lè dà ànọ́bì ìkìyàrú mi náà la ìtìfáwù mi náà la ọlọ́run máa ń ṣàyàn ó máa ń ṣàyàn ṣe ní ànọ́bì ni kọ́lọ́ máa ṣe ṣe wálé ní ire kó ṣe wá lẹ́ni dáadáa ohun táwọn ọmọ máa bẹ lọ́hùn fún nìyẹn tá a sì máa máa wá kò ń ṣe pé kó wá máa wọ pé wọn náà fẹ́ dànà bí irọ́ èèyàn possible nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹsàn wàlhálùfù bi ghayri llahi mànìhíyù ànìhù wọ́n ní ká máa tá a bá fẹ́ búra a fẹ́ búra ìmá búra pẹ̀lú tó yàtọ̀ sọ́nà wọn la kọ̀ fún wa ṣó ti yé a kọ̀ fún wa nínú àwọn ẹbọ kéékèèké tó lè so ní mẹ́bọ ńlá ni a gbọ́dọ̀ gbìyànjú láti sá nínú ọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ó ní man halafa bi ghayri la faqad ashraka ó lẹ́nikẹ́ni tó bá ń búra pẹ̀lú nǹkan tó yàtọ̀ sọ́lọ́ ó ti ṣẹbọ níbomi ó ní faqad kafara ó ló ti di kèfèrí ó ní man kana halifan falyahlif billah ẹni tó bá fẹ́ búra lóye kó búra pẹ̀lú ọlọ́run ó ní la tahlifu bi abaikum ẹ má máa búra pẹ̀lú ọ̀bà báyìí á ah, mo fi Oòduà búra Ọ̀rúnmìlà ń gbọ́ Ọ̀rúnmìlà ń gbọ́ tí ẹ̀mẹ̀ pọ́ inú bàbá bàbá wa náà ni àríbẹ̀ kọ́ ni a gbọ́dọ̀ fi búra a dẹ̀ sọ fún wa last week ẹ̀mẹ̀ pàfà kan náà sọ nínú àwọn èèyàn tó máa ń pera wọn láfà tí ẹ̀mẹ̀ pọ́ náà sọ pé Ọ̀rúnmìlà ń kọ́ ànábì ọlọ́run ni àbí a dẹ̀ sọ pé bóyá òun jẹ́ sàbí àwọn èèyàn ti ní bóyá sàbí sàbí lòun sàbí Ọ̀rúnmìlà ṣùgbọ́n ọlọ́run ọba nínú àwọn ànábì tó rán kò pé ọ kò sọ pọ́ọ̀rùn mi làwọn àánú wọn àyílẹ̀ ẹ̀kọ́ níjọ mọ́ kò sọ pọ́ọ̀rùn mi làwọn àánú wọn. àwọn tí ànábì ṣàlàyé àwọn sàábé gbà wá so àáfàá yìí ló wá ń sọ gbogbo àwọn tírà tí àwọn ọmọ Yorùbá gò mọ̀ ó dàbí pé òun ló ké ní ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ó ṣeé ṣe kó jójú oorun ni tó ń gbà tó ń tẹ̀ tí wá kékeré lọ́dọ̀ Ọ̀rúnmìlà báyìí òun náà wá ń sọ fún tó ń tẹ̀lé pé à nínú wáyé tó gbà wá o so ó máa wá ṣàlàyé irú òórùn tọrùn mi là ní kan kí ifásì la mọ̀ máwọn òórùn mi là so kọ́ lọ́ba kó má ṣe ẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wá mẹ́ ànábì ni ẹ má máa búra pẹ̀lú àwọn bàbá yìí fàyínà Allah yanahakum an tahlifu bí abáyíkum wọ́n lọ ń kọ̀ fún yín kẹ́ṣe lé àwọn tí wọ́n bá yapa Ọlọ́run wọ́n ní falyahdhari alladhina yukhalifuna an amrihi àwọn aw yusibahum adhabun alim adhabun alim àbí yẹn lé tẹ́lẹ̀ rò kó má bàa ṣẹlẹ̀ sí wọn kọ́lọ́mọṣẹ́ làwọn bẹ̀. nínú tí wọ́n sọ wọ́n ní wà náà tẹ́kì a tún ní ìgbàgbọ́ àdìsọ́kàn nínú ọkàn wa wípé anna afdal al-makhluqin ẹni tó lọ́lá jù ní gbogbo àwọn ẹ̀dá tó lọ́ ń wa akmalahu àtẹ̀ntó pé jùlọ nu wọn nàbí yìnyínná muhammad sallallahu alayhi wa sallam òun lànà wa muhammad wa qad wasafahu Allahu bil-ubudiyya ìgbà tó lọ́n fẹ́ ròyìn ànábì kí ló fi ròyìn ẹ̀ ó ròyìn pẹ́rú rere lànábì fi aṣírọ́fìlì mọ̀kànmọ́t eléyìí náà sì ni pò tó dáa jùlọ téèyàn máa ń dé kéèyàn jẹ́rú ọlọ́run ọba dáadáa wàkọ̀dé wárọ̀dà àìníhù sọlọ́mọ àlùwẹ̀sẹ́là náà kọ́ọ̀là á sì ti rí inú ọ̀rọ̀ ànábì tó sọ wípé má àhábò má òhìbò àǹtàrfàáhùn ní fáwọkọ̀ mọ̀nzílà tì mí nífẹ̀ẹ́ sí pé kẹ́ wá gbé mi ga ju pò tọ́lọ́ ọba gbé mi sí lọ alẹ́ ti anzala lila ipò tó lọ ń gbé mi sí yẹn mi ní fẹ́ kẹ́ gbé mi kọjá o ó wá ṣàlàyé pò yẹn bò mí ó ní la tòtòrò ni ẹ má pọ́n mi po ẹbẹ pẹ̀lú mi ah ànábì tọ́lọ́ ń torí ẹ̀ dálé ayé ah ọlọ́run ò torí ànábì dálé ayé o kí lọ́lọ́run torí ẹ̀ dálé ayé ó dá torí ìjọsìn àbí bẹ́ẹ̀ kọ́ ni wàá má khalaqna samawati wal arda la'ibin wàmà khalaqna sàmà wal arda wàmà baynahuma la'ibin ọlọ́lá àdásọ́mọ́ àti ilẹ̀ torí eré ma khalaqnahuma illa bil haqq àdáwọ̀ bí o ṣe torí òdodo kí ló dodo yẹ àlọ́ ọ̀bùdíyà àdóbì tó lọ torí ẹ̀dá yé àtọrun rárá o torí ẹ̀kọ́ àdóbì ni ẹ má yí mi pó kama atirọti nasọrọ ibùnà mariam gẹ́gẹ́ báwọn nọ sára bí wọ́n ṣe yí isa wọn mariam pọ̀ wọ́n pè lọ́lọ́ wọ́n pè lọ́mọ ọlọ́ wọ́n pè gbákejì ọlọ́ iná máa nà ábídó èmi tẹ́ rí mi jẹ́ nǹkan kan ju ẹrú lọ ẹ pè mí lẹ́rú ṣùgbọ́n tẹ́ bá máa pè mí lẹ́rú ẹ má pè mí lẹ́rú kí ni kẹ́ pè mí abdullah ẹ pè mí lẹ́rú ọlọ́run fakulu abdullah ẹ sọ pé abdullah ẹ sọ pé ẹrú ọlọ́run wa rasulu àtòjíṣẹ́ rẹ̀ tó ipò tó ga jùlọ ta lè fi ànábì sọ pé ìbùkún mímọ́ ni fọ́lọ́hún ọba tó mú ẹrú tó mú ṣe ìrìn àjò òru ábídìhì ẹrú rẹ̀ láti mọ́ṣáláṣí mọ́kà lọ sí mọ́ṣáláṣí jerusalem láti lè fi àwọn àmì ọlọ́run bá hàn tàbárọ̀ka lẹ́dí nazala furukọ́nà àlà àbídìhì ìbùkún ni fọ́lọ́hún ọba tó sọ tírà rẹ̀ kalẹ̀ fún ẹ lórí ẹrú rẹ̀ lìyàkúnà lílà àlàmì iná nàzírọ̀ kó lè máa jólùkìlọ̀ fún gbogbo àgbáyé alhamdulilayi lẹ́dí anzala kìtàbà anzala ala abidihi likitaba ọpẹ́ ni fọ́lọ́run ọba tó sọ tira kalẹ̀ fún ẹrú rẹ̀ walam yaj'al lahu iwaja gbogbo pé nǹkan wa ń dàrú mọ́ni lójú ọlọ́run ò sì fi sínú náà so gbogbo eléyìí jẹ́ àwọn òròyìn tí ọlọ́run bá muhammad sallallahu alayhi eléyìí tó jẹ́ tó jẹ́ pé ni a máa dúró sí òun náà ni wípé wàlẹ̀ ìmánu àwọn àfáàní nínú tá a jì sọ́kàn ni pé kọ́ọ̀lún ọ̀rọ̀ ni wà ámọ́lún iṣẹ́ náà ni tàbá ti sọ̀rọ̀ ìgbàgbọ́ Islam ọ̀rọ̀ ni àti iṣẹ́ ọ̀rọ̀ àti iṣẹ́ ni o anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ wa a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí nǹkan mẹ́fà àwọn yẹn ló kó aminu wa rasuli ẹgbọ́n náà ń gbọ́ wàlìkìtàbà lẹ́dí nọ́zìlà nọ́zàlà àlà rọ̀sùlì àti tíra tó lọ́n sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ wàlìkìtàbà lẹ́dí anzala min qabl àti tíra tó lọ́n ti sọ̀kalẹ̀ ṣáájú kánà bí iná tó dé wàá máa yẹ fúru bí là ẹni tó bá ti kẹfẹ́rí sọ́nà tó ti kẹfẹ́rí sáwọn màláìka tó ṣe kèfèrí sáwọn ànábì ọlọ́run àti tíra ọlọ́run ọba àtọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti sọnù wa kulla shay'in khalaqnahu bi qadari ọlọ́run láti dá gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú kádàrà. ànábì ní alimanu bid'u wa sab'una shu'ba ó ní tá à ń pè ní ìgbàgbọ́ ó ní ẹ̀ka oríṣiríṣi tí òde ń seventy three ó ní tó tóbi jù lọ́mbẹ̀ ní kéèyàn gba la ilaha illallah gbọ́ èyí tó kéré jù ní pé imatatul adha ani tariq téèyàn bá rí tí ò dáa tó lè ṣàwọn èèyàn ṣùtà lọ́nà ká mú kúrò ńbẹ̀ wal haya'u shu'batun minal iman kéèyàn ní ìwà àtijú nínú ìgbàgbọ́ ni sòtábà wá ní ìgbàgbọ́ yìí a gbọ́dọ̀ gbà pé gbàgbọ́ ọ̀rọ̀ ni o wà á máa lo iṣẹ́ náà sí ni o iṣẹ́ ni ìgbàgbọ́ tá a rí ọ̀rọ̀ ni iṣẹ́ ni wàlẹ̀ àmàlù kúlù ha ẹ wá rí ìgbàgbọ́ wa kó sínú alẹ́kẹ̀rọ̀ kéèyàn fi nǹkan rinlẹ̀ ó kó sínú ìmáfi nǹkan rinlẹ̀ wà tẹ̀sídìkì ká gba nǹkan gbọ́ wàlà amal ká sì fi ṣiṣẹ́ àkọ́kọ́ alikirọ́r ká fi rinlẹ̀ alikirọ́rù bilkọ́lìf ìgbàgbọ́ yẹn a gbọ́dọ̀ fi rinlẹ̀ nínú ọkàn wa walikirọ́rù alalisan a gbọ́dọ̀ fi rinlẹ̀ ní orí ahọ́n wa pẹ̀lú pé kí ahọ́n wa máa kó máa jẹ́rìí sí kó máa fi rinlẹ̀ wàlà amal iṣẹ́ ọwọ́ wa tá à ń ṣe náà ó gbọ́dọ̀ máa fi rinlẹ̀ fa gbọ́ náà ọba gbọ́ ṣé mẹ́pẹ́ tó bá gbọ́ náà gbó ti níṣẹ́ tẹ a máa bá lára ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó gbọ́dọ̀ máa fi rinlẹ̀ ìyẹn ni al-iqrar at-tasdiq a gbọ́dọ̀ gbà ní ti lódodo nínú ọkàn wa àwọn wa ta fi ń wí yẹn náà gbọ́dọ̀ gbà iṣẹ́ wa náà sì gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ gbà wal amal iṣẹ́ ta wá ń ṣe a gbọ́dọ̀ fi ọkàn wa ṣiṣẹ́ ṣẹ́mi pété yọba ń fi ọkàn di nǹkan mọ́lẹ̀ ọkàn ti ń ṣiṣẹ́ náà nìyẹn ahọ́n wa tá a bá ti fi wí láìláì lọ́la à ń fa àwọn ṣiṣẹ́ nìyí àbí kọ́ ni àwọn iṣẹ́ ta wá ń ṣe ìbádà wa tó ń tọ́ka sí láìláìlá iṣẹ́ náà ni gbogbo a máa tọ́ka sí. wọ́n ní ìmọ̀nì tẹ̀rí wọ́n ní kọ́ọ̀lù kọ́líbù wà lisan ọ̀rọ̀ ọkàn ní àtẹnu wà ámọ̀lù kọ́líbù wà lisan wà jàwárì iṣẹ́ ọkàn ni iṣẹ́ orí ahọ́n ni iṣẹ́ ẹ̀ka ara ni yẹ̀zídù ìgbàgbọ́ yìí máa ń lékún pẹ̀lú máa tẹ̀ láṣẹ ọlọ́run wàyà ń kóso bìlì máa ṣíyà ó sì máa ń dínkù pẹ̀lú ìmáṣe ọlọ́run ọba téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ ìgbàgbọ́ á máa dínkù téèyàn bá ti ń ṣe dáadáa ìgbàgbọ́ á máa lékún. ẹ wá rí ọlọ́run ọba àlekè ọlá sọ fún wa ó ní wàyà zidu lẹ́dínà takọ̀ọ́ àwọn tó bá páyọ̀ ọlọ́run ìmọ̀ ni wọ́n máa lékún lìyàzádù ìmánà máa ìmánìhìm ọlọ́run ní káwọn onígbàgbọ́ òdodo kán lè máa lékún ìmánì lórí ìmánì ìmọ̀ni a sì máa dínkù pẹ̀lú máa ṣe lọ́wọ́n bá ọlọ́ni kálá ọlọ́ni a ọ̀rọ̀ rí bọ́ ṣe ń ro rọ́ọ̀nà àlàkùlù bí i màkánú yẹ̀kìsìbòn ọlọ́ni látara nǹkan táwọn ọ̀daràn ń ṣe níṣẹ́ èdídí àwọn nǹkan ọ̀dọ̀tí ó ń kún nínú ọkàn wọn ọkàn tó ti jẹ́ funfun tó mọ́kàn gá tẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ìdá adnaba abdul zamba ó ní tẹ́rú bá ti dẹ́ṣẹ̀ kan báyìí wọn á kán dúdú kan sínú ọkàn ẹ̀ tó bá túbá wọn á parẹ́ ọkàn á tún wà pure tó bá tún di dẹ́ṣẹ̀ wọn á tún kàn sí tó bá dẹ́ṣẹ̀ wọn kàn sí wọn máa kàn sí wọn máa kàn sí ọkàn ìyá wa di dúdú pátápátá ó ní òun ni tọ́nà ọba sọ pé rọ́nà alákòlóbì èdídí ìdọ̀tí pàǹtí ó ti wà nú ọkàn wọn látara kí ni òun tó ń ṣe níṣẹ́ so òun téèyàn bá ń ṣe níṣẹ́ jọmọ́ a máa lapa lórí ọkàn bá ṣe jókòó yìí sí jọmọ́ tó ní kálukú bá wẹ̀ ní ààrẹ ibo ló so mọ́ ó so mọ́ tán náà wọn bá téèyàn bá wà níbì kan bóyá ń wéré orí ìtàgé ó fíìmù ibo lọkọ ẹ máa so mọ́jọ mọ́ ṣọ́kùn ẹ lè so mọ́ tán náà mọ́ ànábì ní láyẹ́sìn zani hìnà yẹ́sìn wàwà múmi ó ló nígbà oníṣìnà ní máa ṣe ṣìnà lọ́wọ́ kí mọ́nì wà lára ẹ̀ wàlá yẹ́sìn kò sáré hìnà yẹ́sìn wàwà múmi ó lẹ́ni tó ń jalè ò máa jalè lọ́wọ́ kí gbàgbọ́ wà wà nú ọkàn ẹ̀ ẹni tó jọ dànù kò ní máa wọ dànù wọ́n wá bí Ibn Abbas pé kéfà yóò zàù al-imanu min qalbi bó lọ́ọ́ ṣe máa mú ìmánì kú ònú ọkàn ẹ̀ Ibn Abbas wá máa ṣọ ẹ̀ báyìí ó ní ṣe oníbẹ̀yàn ṣe ń bọ́ṣọ báyìí tóyàn bá ti ṣe ìwà àbàjẹ́ yẹn ó ní bẹ́ẹ̀ náà lọ́ọ́ ṣe máa bọ́ ìmánì kúrò ònú ọkàn ẹ̀ ló fi jẹ́ pé iṣẹ́ tó ní kálukú wá ń ṣe ẹ̀rí pé téèyàn bá ti kí òun ni kí ni payọ ọlọ́run ọba ẹni tó bá ṣe rẹ̀ lọ́ṣọ̀ọ́ fatazawadu ẹ pèsè kalẹ̀ àbí ọlọ́run ọba àdékẹ́ ọlá sọ wípé èyí tó dáa jùlọ nínú aṣọ wàlíbáṣu takuwa dálíkà khoir aṣọ payọ ọlọ́run òun dáa jùlọ kódà kéèyàn má ra aṣọ gidi wọ̀ ìpayọ ọlọ́run tó wà nú ọkàn ẹ̀yà aṣọ ni iyì ni kí laṣọ fẹ́ kó bá wa ó fẹ́ bò wá láṣìírí àbí ó fẹ́ kó yìí bá wa téèyàn bá páyọ lọ́wọ́ àṣírí àbò kò ní ní skeleton inú kọ́bọ̀dù tó ń bẹ̀rù lé lórí àṣírí àbò ọkàn abalẹ̀ torí pé kí ni ó páyọ lọ́wọ́ ìgbésí ayé ẹ̀ kò ní lé torí gbogbo tó lè kóyàn sí wàhálà ti jìnnà sí ẹwẹ́n tó mutí ń sìn fapẹ̀rẹ̀ ṣó gbádùn lé ayé ẹ̀ tẹ bá rẹ tó mutí hundred tẹ bá ń bá wọn sọ̀rọ̀ ń pọ̀ tí ẹ rí pé ètì inú wọn náà ló ti sú tẹ bá rẹ tó mu sìgá hundred inú wọn nínú àwọn hundred ètì inú wọn ti sú wọn sìgá yẹn ti sú wọn bẹ́ẹ̀ bá lórí tẹ́tẹ́ ó ti sú torí ọjọ́ wo lórí tẹ́tẹ́ ta tẹ́tẹ́ tó jèrè rè tó bá jèrè ńjọ́ kan á lù sí mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò tiẹ̀ jẹ rí tó bá sọ pé èèyàn àkótá tẹ́tẹ́ kó lù rí mélòó níjọ́ mọ́ ọlọ́run kọ́ èṣù kọ̀ fẹ́ lò yẹn sábà bíi ni pé ńgbà tó bá ìbí ah, lágbájá ń jẹ ah, ó yẹ kébi náà jẹ́ ńjọ kan so iṣẹ́ lọ́wọ́n ọba kò sí àlàáfíà ń bẹ̀ ibi tálàáfíà wà ní ká ṣe kí ni ká tẹ̀ láṣẹ ọlọ́wọ́n ọba kọ́nà ọba kò fi wá ṣe kóńgẹ́ dáadáa ilé jẹ́ àwọn nǹkan tí a fẹ́ sọ lẹ́nu tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìṣáàlá a máa tẹ̀síwájú gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé mọ́kànlá yẹn ó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàárín àwa àti ọlọ́wọ́n ọba gbogbo èyí tó kù mélòó ló kù nu seventeen ó kù mẹ́fà àbí àwọn mẹ́fà tó kù yẹn wọ́n sọ nípa tekfir kéèyàn wọ ọmọ yẹn pé kèfèrí ni lágbájá ẹ̀kọ́ wo mùsùlùmí ṣe ń fi bá lò alámúrú bil ma'ruf wa nahy 'anil munkar ààrẹ tó ń ṣe tí ò da ààrẹ ohun tó yẹ kó ṣe dáadáa kò ṣe ká pa láṣẹ ààrẹ tó ń ṣe aburú ká kọ̀ fún eléyìí náà wà ń bẹ bákan náà ẹni tó jó lórí ọ̀daràn ni o ẹni ire ni o ó jẹ́ àmìrù hajj a máa ṣe hajj lẹ́yìn ẹ̀ náà ni o ẹni tó jó lórí ọ̀daràn ni ẹni ire ni ó wá sọ pé jihad ya a máa tò sẹ́yìn ẹ̀ náà ni o ẹ̀rí kọ́gọ́rù èèyàn léde eléyìí jẹ́ nubi táwọn èèyàn ti kùnà rẹpẹtẹ tí ò yí àwọn èèyàn kọ́lọ̀ máa ṣe ṣàánú wa mẹ́ o ẹni tó bá jó lórí a gbọ́rọ̀ sí lẹ́nu ni o nígbà tí ò bá ti pa wá láṣẹ aburú tí ó bá ti pa wá láṣẹ a máa ṣe kí ni jọmọ́ a máa gbọ́rọ̀ sí lẹ́nu ni o bákan náà ni wípé a máa dáàbò jọmọ́ a máa wà pẹ̀lú jọmọ́ mùsùlùmí ẹ̀rí pé bẹ́ẹ̀ náà sì aljamaa jamaa ìyẹn ni jọmọ́ mùsùlùmí tó ti yàtọ̀ sáwọn jọmọ́ oríṣiríṣi tá à ń bá kiri lẹ́nu kọ́lọ̀ kó ṣàánú wa bákan náà ni wípé wọ́n parí ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn tó bá jẹ́ pé àwọn tó bá jẹ́ àhímà tọ́jú lórí mùsùlùmí a máa bá wọn lò benosi pẹ̀lú ká máa ṣe wáàsí fún wọn ní wáàsí tó bá fìtì wọn èèyàn fẹ́ ṣe wáàsí fún pírẹsidẹ́ǹtì nàìjíríà ṣẹ̀mẹ̀ pé torí ẹ̀ ò bá dàrú òun náà mọ bó ṣe máa compose ẹ̀ náà àbí kọ́ ni gbogbo eléyìí ni àwọn nǹkan tí ó wà wájú wa kọ́lọ́ fi ṣe rọrùn tọ́lọ́ bá ní ká lè parí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ṣeṣe ká bá lè parí ẹ̀ torí páwọn ọ̀rọ̀ tó wà ń bẹ ẹyọ tí mo rọra dárúkọ yẹn ọ̀rọ̀ ńláńlá ni ṣùgbọ́n a lè ṣe ní ṣókí sódà tá a bá parí tíra yẹn àtúlọ tíra mi kọ́nà fi wá ṣe kò ń gẹ dáadáa tíra mi ta dẹ̀ máa lọ náà ọ̀rọ̀ lórí àkídà náà ló máa tún jẹ́ torí tákìdá ò bá dúró jọ mọ́ gbogbo fíkìú ta mọ̀ wúlò tí ànábi bá sọ pé mọ yóò dìde láhùn bí ẹ̀kọ́ ìrọ̀ yóò fà kéhùn fi dín ẹ̀ńtọ́nà bá fẹ́ dáadáa fún afún ní fíkìú ẹ̀sìn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí máa wá wò pé fíkìú sọ láti ilé ànábi ń sọ. Fikiru ní ibadati ti lànà bí sọ rárá gbogbo fíkìhù ló ń sọ èyí tó wá jẹ́ èyí tó tóbi jù ní fíkìhù òun lélẹ́yìí tí Abu Hanifa rahimahullah tó máa ń sọ pé àlefíkìhù al-akbar fíkìhù tó tóbi jù lọ òun náà ní ọ̀rọ̀ tawhid so ìjókòó gbogbo wa sí dáńṣe látàárọ̀ ìjọmọ́ kí ni fíkìhù ni fikiru la ti kọ́ ni a ti ṣe fíkìhù sọ láti sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni nínú àdúrósùn muhimma àti ṣe fíkìú lè jàdọ́zà fíkìú bá ṣe ń kírun sókù lára ilé ìtawà ń sọ láti ọ̀sẹ̀ kẹta sẹ́yìn ṣe kiri fíkìú làákídà fíkìú tawhid àgbọ́yé tawhid àgbọ́yé àkídà so ẹlòmíì sì nínú ìgbésí ayé wọn àwọn òun fẹ́ ṣe ọ̀n fẹ́ sọ̀rọ̀ pa tawhid wọn sọ pé tẹ bá ti lọ ń ọ̀yàn sọ̀rọ̀ pa àdìsọ́kọ̀ àkídà ó máa ń tú jọ ni ṣé ẹ̀ gbogbo yìí tá a ti sọ látàárọ̀ ká má sèkú sílé Kama má sì kú sílé kéwú ẹlòmí àgbọ̀ ara ẹ̀ akọ̀ àbíbẹ̀ kọ́ níjọ mọ́ ṣé ká wá fi àwọn èèyàn lẹ̀ sórí aburú ló dáa ni aburú sọ̀rọ̀ kan fún wa ní ìjẹta kọ́ ní àbádàn nípa pé èèyàn kan gba Islam obìnrin ni kódà ó padà ń bojú ó dẹni eré dáadáa kọ́nà bá wa ṣàlékún dáadáa àti dáadáa ẹnìkan kan wa wọ́n lẹ́ni ló wá ń sọ̀rọ̀ tó ń sunkún bó ṣe ń sọ̀rọ̀ ó ní òun lọ́rẹ̀ẹ́ tó jẹ́ mùsùlùmí àwọn jọ close gan bọ́ọ̀ jọ wá close tó yìí kò ẹ́bà sọ̀rọ̀ islam fóun rí pé à ah, ọ̀rẹ́ mi ojú ọ̀nà tó wà yóò máa da ọ̀nà náà ni ó ní kò sọ fóun rí ó nígbà ọ̀nà wa ní kó ń mọ̀ islam òun wá sọ fún pé ah, ọ̀rẹ́ mi kí láǹfààní ọ̀rẹ́ tá a ṣe ò dá o ó dẹ̀ sọ fún mi ó nígbà tí mùsùlùmí ẹ̀ máa sọ̀rọ̀ dà ah, ìdí tí mi fi sọ fún ẹni pé tí n bá sọ fún ẹni tí o lè lọ bínú o lè bínú kó dípò ní bá mi ṣọ̀rẹ́ mọ́ kí wá láǹfààní ọ̀rẹ́ tẹ̀ ń ṣe láyé tí o lè dọ́rùn àlàkìláwù yawma idin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqun ọlọ́run láwọn tó bá di lọ́rùn gbogbo ọ̀rẹ́ ilé ayé ọmọ àdọ̀tá ni o àyàfà àwọn tó bá jẹ́ pé wọ́n páyọ lọ́hùn tó ọ̀rẹ́ tẹ̀ ń ṣe náà ń ṣe lórí ìpáyọ lọ́hùn kò láǹfààní lọ́rùn wá ìta àkútú ká lé ayé kí láǹfààní orí èèyàn tó ń lọ ó wá ló láìkí ẹ̀ ò rẹ̀ pé kú mẹ́ àbí ṣe mẹ́ tó wá ti di bí ẹ̀sìn náà wàhálà dé orí èèyàn kan tí o fẹ́ ó rí nọ́mbà yìí wá wò pé mo ti fẹ́ tẹ̀ tiẹ̀ o ò lè gbé mi à kí ló bá sọ fún wàá sọ fún pé má débẹ̀ o dénjà àbí bẹ́ẹ̀ kọ́ ni a máa sọ fún ilé ayé nìyẹn àfẹ́ kó kú ṣùgbọ́n tá a bá wá rí tó máa jẹ́ sọ fún wọn so wa kó dẹ̀mí wá sí kó sì fún wa ní dáadáa ṣe وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اللهم اعز الاسلام والمسلمين وزيل الشرك والمشركين ودمر اعداء الدين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم تباري ينتوني بير ان شاء الله تباري ينتوني بير wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Naam. Bẹ́ẹ̀ni, tí a bá ra lé, ìyẹn díẹ̀ ló rọrùn jù. Nígbà bá ti fẹ́ ra lé, lẹ́tì máa sọ fáwọn tó lòkù pé mi ra òkú mọ́lé o ẹ máa wu gbogbo àwọn tó dẹ̀ máa ń rarú ẹ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa wú nǹkan wọn ni ẹlòmíì tẹ́ bá sọ fún pọ́nà òun ò fẹ́ jẹ́ ká wòkú yìí ká gbé ìtọ́ pàǹtí tá a bá rí ń bẹ̀ ká gbé lọ sí tẹ̀ tá a bá rí torí tá a bá wú sáré tá wá wú títí àwa bá nǹkan kan bẹ̀ mọ́ ó ti tán nìyẹn nígbà wọ́n sáré ti wú sáré ti kú òun bẹ̀ náà nìyẹn ṣùgbọ́n wá báwọn egungun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan à ń pààkì ẹ̀ dáadáa àgbè lọ sí tẹ́ ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe ká gbìyànjú láti lò ìjọba o a máa gbìyànjú láti lọ wá àwọn ọlọ́pàá àwọn káńsù àti lọ rìpọ́ọ̀tù ẹ̀ fún wọn pa fẹ́ ṣe báyìí báyìí báyìí kódà tó bá rọrùn tá a bá ti ń lọ mọ́tò tá a fẹ́ fi gbé lọ ká jẹ́ káwọn náà wà bẹ́ẹ̀ wọ́n á lè jẹ́rìí sí pé wọ́n á dẹ̀ tẹ́kì píkṣù eh, ẹ̀ gbogbo bá ṣe ń wu àwọn nǹkan tá a kó jáde ń bẹ̀ bá ṣe ń gbé lọ ìgbà tá a débẹ̀ bá ṣe dà sínú sàárè míì tá a gbẹ́ ní tẹ́ ṣó ti yé kó má bàa dẹjọ́ torí ńgbà míì tẹ bá invite ẹlòmíì pé kó wá bá yín wu àwọn ọmọ olókùn gan lè má bẹ̀rù òun akọ̀wò pé a òun ṣòwò òjèrè nìyẹn àti ìsọ́ ti fóun lówó kó wú ó yẹ kó lè ráwọn eléwé ọmọ tán máa ra àbí ogungun èkó oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa láwùjọ wa nìyẹn kọ́nà kó ṣàánú wa mẹ́ tábà wá wu èyí tá a wúyà wa lọ sí sí tẹ́ tá bá ti dé tẹ́ ó lè bá wa wá ẹgbẹ́ kan kọ́kọ́ ẹgbẹ́ kò tó kékeré kan ká dà síbẹ̀ kò sí ní ta fẹ́ ṣe jù yẹn lọ àtúndì máa la fẹ́ gbé sí sweet kí la fẹ́ gbé síbẹ̀ tó bá dẹ̀ wá jẹ́ pé gbàtà wa rí a wá bá òkú yẹn mbẹ̀ bóyá gbogbo complete skeleton ni àgbélọ náà níbi tó bá lè gbà náà náà náà máa gbé sí kọ́lọ́ kó ṣe àlù òun ìyẹn wàá túmọ̀ sí pé ah wọ́n ti wá gbókú yẹ kó omi ẹ̀yẹ bọ́lá tí wá gbé lọ́sìn ibi tó bá ibi tó bá wọn náà láti dá sẹ̀rí àfoníkálukú kọ́lọ́ fi wá ṣe kò ń gẹ̀ dáadáa so téèyàn bá ra lé ẹ sọ fún ọmọ olókùn tọ́ba ah, àhá alágbára a máa ṣe tábà fẹ́ ṣe ẹ̀yìn náà gbọ́dọ̀ wà ń kó má bàa di pé àáfà yẹn ra lé torí àwọn èèyàn burú máa máa wá sí yìí lókun so kéèyàn má jẹ́ kán sí yàn wọ́n tètè gbé nǹkan wọn àbí ibi tá a bá ti wá lágbára tá a lè sọ fún ọ̀yàn náà pé kán ṣe bẹ́ẹ̀ kò sí láìsí kò sí láìsí àìrí ọ̀gọ̀rọ̀ àwọn kinní yẹn náà wọ́n á gbé sáré yẹn kalẹ̀ wọ́n á korúkọ sí àwọn èèyàn wọ́n á sọ di ìdàkudà nígbà táwa wà kékeré ilé tí a gbé sáré ìyá kan wà ńbẹ̀ kọlọmọ àfọrúkẹyà náà gbogbo bíi tí sáré yẹn wà tọ́ílẹ̀tì nǹkan nǹkan àwọn ẹgbẹ́ nǹkan nǹkan ló kún gbogbo bẹ́ńsì ní ìmọ̀ bóyá ó sì máa wà ńbẹ̀ o ṣùgbọ́n súnmọ́ kó wà bẹ́ẹ̀ ni ẹ̀wọ́n bá ṣe wéèsì ilẹ̀ tó yẹ kọ́ ọ̀yàn láǹfààní kọ́ máa ṣe nǹkan àǹfààní bẹ́ẹ̀ òkú níbi tó ń gbé àwọn èèyàn níbi tí à ń gbé àwọn ilé ta kọ́ yìí lé fáwọn èèyàn ní kò ń ṣe fóòkù ká gbòkú lọ sí bẹ̀rẹ̀ grand tó kọ́ náà fi wá ṣe kò ń gẹ́ dáadáa naam wa aleykum salaam wa rahmatulah wa barakatu ibìkan síbìkan kò sí special prayer kankan tabayáde fẹ́ ṣe ogun taba fẹ́ ṣe sábẹ̀ láàánú ká dárúkọ náà àbí ẹ̀pọ̀ orúkọ náà ń gbẹ̀ bá fẹ́ wù tẹ́ bá ti wù tán ẹgbẹ́ taba dẹ̀ níbi tá lọ́nà ká dárúkọ náà ká gbé síbẹ̀ ó ti parí. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك